yorùbá nation làwa ó ṣe o yorùbá nation làwa ó ṣe o yorùbá nation làwa ó ṣe o yorùbá nation làwa ó ṣe o àní yorùbá nation làwa ó ṣe o yorùbá nation làwa ó ṣe o orílẹ̀-èdè tó gbáfẹ́ tiwa ní orílẹ̀-èdè tó gbáfẹ́ tiwa ní orílẹ̀-èdè tó gbáfẹ́ tiwa ní orílẹ̀-èdè tó fìdí múlẹ̀ tiwa ní orílẹ̀-èdè tó fìdí múlẹ̀ o tiwa ni orílẹ̀-èdè tó fìdí múlẹ̀ ṣe tiwa ni orílẹ̀-èdè tó láfojúsùn tiwa ni. Ah. Yorùbá nation làwa ó ṣe o Yorùbá nation làwa ó ṣe o. Yorùbá nation lèmi ó ṣe o. Yorùbá nation lèmi ó ṣe o. Orílẹ̀-èdè tó bá fẹ́ tiwa ni. Orílẹ̀-èdè tó bá fẹ́ tiwa ni. Orílẹ̀-èdè tó bá fẹ́ o tiwa ni. Orílẹ̀-èdè tó fìdí múlẹ̀ tiwa ni orílẹ̀-èdè tó fìdí múlẹ̀ o. Tiwa ni a ní orílẹ̀-èdè tó fìdí múlẹ̀ ṣinṣin. Tiwa ni orílẹ̀-èdè tó láfojúsùn. Tiwa ni orílẹ̀-èdè tó láfojúsùn. Tiwa ni Yorùbá nation lèmi ó ṣe o. A ní yorùbá nation lèmi ó ṣe o yorùbá nation lèmi ó ṣe o yorùbá nation làwa ó ṣe o yorùbá nation làwa ó ṣe o gbogbo wa pátápátá yorùbá nation làwa ó ṣe o yorùbá nation làwa ó ṣe o orílẹ̀-èdè tó gbáfẹ́ tiwa ní orílẹ̀-èdè tó gbáfẹ́ tiwa ní orílẹ̀-èdè tó fìdí múlẹ̀ tiwa ní orílẹ̀-èdè tó fìdí múlẹ̀ sẹ́ tiwa ní orílẹ̀-èdè tó fẹsẹ̀ rinlẹ̀. Tiwantiwa ní orílẹ̀-èdè tó fẹsẹ̀ rinlẹ̀, tiwa ní Yorùbá nation lèmi ó ṣe o. Yorùbá nation làwa, làwa, làwa, làwa ó ṣe o. Lápapọ̀ ṣe ẹ jẹ́ ká jọ kọ Yorùbá nation làwa ó ṣe o yorùbá nation làwa ó ṣe o kí ni mo ti wí yorùbá nation làwa ó ṣe o yorùbá nation làwa ó ṣe o orílẹ̀-èdè tó gbà fẹ́ tiwa ní orílẹ̀-èdè tó gbà fẹ́ tiwa ní orílẹ̀-èdè tó gbà fẹ́ o àní tiwa ní o orílẹ̀-èdè tó láfojúsùn tiwa ni a ní orílẹ̀-èdè tó láfojúsùn ṣe o tiwa ní yorùbá nation làwa ó ṣe o kí lẹ́yìn ó ṣeṣẹ́ yorùbá nation lẹ́yìn ó ṣe o yorùbá nation lẹ́yìn ó ṣe o kí lèmi ó ṣeṣẹ́ yorùbá nation lèmi ó ṣe o yorùbá nation lèmi ó ṣe o kí ni gbogbo wa jọ máa ṣiṣẹ́ yorùbá nation làwa ó ṣe o yorùbá nation làwa ó ṣe o orílẹ̀-èdè tó gbáfẹ́ a ní tiwa níṣẹ́ o orílẹ̀-èdè tó láfojúsùn tiwa ní orílẹ̀-èdè tó kún fún wàràṣẹ́ tiwa ní àní orílẹ̀-èdè tó kún fún oyin àmì orílẹ̀-èdè tó kún fún gbogbo rere rere yorùbá nation la ó ṣe o yorùbá nation la wá ó ṣe o <laughs> ah, a dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba a dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba gbogbo ọmọ yorùbá lápapọ̀ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ wa tọ́pẹ́ ọ̀rọ̀ wa tọ́pẹ́ ọ̀rọ̀ wa tọ́pẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba ah, ọlọ́run ṣe rere nínú ayé wa a dúpẹ́ gan a dúpẹ́ gbogbo àwọn ọmọ yorùbá lápapọ̀ a dúpẹ́ ah, ọlọ́run ṣe mẹ́wàá nínú ayé wa ọlọ́run ṣe tó pọ̀ nínú ayé wa àwọn ọmọ yorùbá lápapọ̀ ah, kò sí ń tọ́ dáa ju yorùbá nation lọ kékeré ni mo sọ fún wa kò sí ní tó dáa tó yorùbá nation kò sí ní tó dáa ju yorùbá nation lọ yorùbá nation ó sì máa wáyé yorùbá nation ah, ó súnmọ́ wa pẹ́kípẹ́kí ẹ jọ̀ọ́ mo padà bọ̀ ẹ káàbọ̀ padà sórí channel mi ọ̀rọ̀ àwa ọmọ yorùbá àwa ọmọ yorùbá ah, ọ̀rọ̀ wa tọ́pẹ́ ó jọpẹ́ lọ ọ̀rọ̀ wa ó tọ́pẹ́ bẹ́ẹ̀ ni ìdùnnú ó ti wọnú ọ̀rọ̀ wa ayọ̀ ti wọnú ọ̀rọ̀ wa bẹ́ẹ̀ ni ẹ rí i wípé mo ti wá sórí Yorùbá Nation ó ti pẹ́ díẹ̀ bẹ́ẹ̀ ni ilé gbàgbé ah Yorùbá Nation kò ń ṣe ohun tí ẹnìkan kan nú wa tó lè gbàgbé à ń fi ọkàn ṣe à ń fara ṣe bẹ́ẹ̀ ni à ń fọkàn ṣe à ń fara ṣe gbogbo ìgbà wọn sì mọ̀ pé àwọn tó jẹ́ aṣíwájú wa wọn ò fi ìgbà kankan <laughs> wọn ò fìgbà kankan túra sílẹ̀ wọn ò fìgbà kankan túra sílẹ̀ mi sọ fún yín pé wọn ò fìgbà kankan sí mẹ̀dọ̀mẹ̀dọ̀ sí rìndìnrìndìn kò yé yín ẹ̀yẹn ló máa ń mú kí inú mi máa dùn ìyẹn ló máa ń fún mi níyì ìyẹn ló máa ń fún mi nídùnnú ìyẹn ló máa ń fún mi ní ìfọ̀kànbalẹ̀ wípé mi ì sí orílẹ̀-èdè yà Yorùbá nation Yorùbá nation Yorùbá nation ó sì máa wáyé Yorùbá nation máa wáyé yorùbá nation orílẹ̀-èdè àwa ọmọ bíbí ilẹ̀ yorùbá lápapọ̀ ó sì máa wáyé láìpẹ́ torí wípé kí ni ntọ́ wà lọ́kàn wa ni ètò ń wù wá ni níta afẹ́kọ́ ṣẹlẹ̀ ni àti wá tẹ́wọ́ àdúrà àti táwọ́ àti tẹ́wọ́ ẹ̀bẹ̀ sọlọ́run ọlọ́run dẹ̀ ti gbàdúrà wa ohun gbogbo láyé yìí tàbá ti wá ń ṣiṣẹ́ tọ̀ tá à ń ṣiṣẹ́ tọ̀ ní sísẹ̀ǹtẹ̀lé tá à ń ṣe sísẹ̀ǹtẹ̀lé gbogbo tá à ń wò pé jìnnà yẹn kò ní pẹ́ kò ní jìnnà á kàn wá lára báyìí bẹ́ẹ̀ ni mò ń padà bọ̀ wá. ẹ káàbọ̀ padà sórí channel mi ẹ má jẹ́ kó yà wá lẹ́nu o ò nílò ní jẹ́ o àwọn ọmọ Yorùbá tàtà àwọn ọmọ Yorùbá gbogbo àwọn ọmọ Yorùbá lápapọ̀ bẹ́ẹ̀ ni a gbọ́dọ̀ fi inú ṣọ̀kan a gbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀ báyìí bẹ́ẹ̀ ni a gbọ́dọ̀ finú wínú ká fọkàn wé ọkàn ká dira wa lámúre ká fọwọ́ sora wa papọ̀ ẹ̀yà kankan kò gbọ́dọ̀ wọ àárín wa ẹ̀yà kankan kò gbọ́dọ̀ ní àǹfààní láti tú wa ká bẹ́ẹ̀ ni eh, ká tó máa lọ síwájú ká tó máa lọ síwájú tọ́píìkì wa tò ní ìgangan ni Yorùbá Nation <laughs> Yorùbá Nation orílẹ̀-èdè orílẹ̀-èdè àwa ọmọ Yorùbá orílẹ̀-èdè àwọn ọmọ Yorùbá kí ni Yorùbá nation yẹn gangan gẹ́gẹ́ bí ọgbọ́n ọmọdé ti tèmi Yorùbá nation jẹ́ orílẹ̀-èdè alálùbáríkà ó jẹ́ orílẹ̀-èdè alálùbáríkà ó jẹ́ orílẹ̀-èdè olóríire ó jẹ́ orílẹ̀-èdè tí ó tán ìṣòro gbogbo ìṣòro àwọn ọmọ Yorùbá lápapọ̀ a nígbàgbọ́ rẹ̀ bẹ́ẹ̀ náà ló dẹ̀ máa rí àmì àṣẹ. Yorùbá nation ó jẹ́ orílẹ̀-èdè tó ń bọ̀ tó ń bọ̀ lọ́nà tó ń bọ̀ lọ́nà ó ti súnmọ́lé tó jẹ́ wípé ah, tí Yorùbá nation bá dé àkọ́kọ́ ni wípé ọkàn gbogbo àwọn ọmọ Yorùbá lápapọ̀ látòkè délẹ̀ nílẹ̀ yìí ni lókè òkun ni ọkàn wa ó balẹ̀ wípé àdúrà wa ó ti gbà ìdí tí ó mú ìfọ̀kànbalẹ̀ ó pọ̀ gan o tí ó mú wa tọkàn wọn fi balẹ̀ ó pọ̀ gan a sì ń bọ̀ lórí ìyẹn Yorùbá ní iṣẹ́ gẹ́gẹ́ bí mo ṣe wá ń sọ yẹn ó jẹ́ orílẹ̀-èdè tó jẹ́ wípé Ọlọ́run ti ṣètò rẹ̀ kalẹ̀ ètò látọwọ́ Ọlọ́run ní Yorùbá nation lágbára lọ́wọ́ Ọlọ́run ọba ó dẹ̀ máa wáyé láìpẹ́ láì jìnnà ó máa wáyé ẹ̀ẹ́. àwa ń de ọlọ́run à ń de ọlọ́run à ń de ọlọ́run ọba àjọkẹ́ ayé ọba àsàkí ọ̀run à ń bẹ mẹ́tẹ̀ẹ̀ta la máa kó pọ̀ torí pé ilẹ̀ yorùbá tẹ̀ ń wò yẹn ilẹ̀ yorùbá ò dúró lórí ẹ̀sìn kan bẹ́ẹ̀ ni àwọn tó ń ṣe ìṣẹ̀ṣe wọ́n wà nílẹ̀ yorùbá àwọn tó ń ṣe ẹ̀sìn christianity ẹ̀sìn gbàgbọ́ wọ́n wà nílẹ̀ yorùbá àwọn tó ń ṣe ẹ̀sìn islam ẹ̀sìn mùsùlùmí ẹ̀sìn mọ̀lẹ́ wọ́n wà nílẹ̀ yorùbá so ilẹ̀ yorùbá tá a wá ń sọ yìí yorùbá nìṣẹ́ tá à ń sọ yìí ó jẹ́ three in one a ìkankan sẹ́yìn àjọ wà ni o àjọ wà papọ̀ ni bẹ́ẹ̀ ni kò sí ẹ̀yàmẹ̀yà kò sí èdè gbèdè kò sínú wípé ẹ̀sìn ẹlẹ́sìn mẹ̀sìn nínú yorùbá nation ara àwọn ìtumọ̀ yorùbá nation ni mo ń sọ fún wa yẹn o orílẹ̀-èdè tó jẹ́ wípé a ti nígbàgbọ́ a ti fọwọ́sowọ́pọ̀ wípé tó bá dé ìgbọ́ra ẹni yé ó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ yóò túbọ̀ wá tún gbòòrò sí i ìgbọ́ra ẹni yé tí mò ń sọ yìí ni wípé ká fi ṣàkàwé àwọn Yorùbá ti Ọ̀yọ́ àwọn Yorùbá ti Oǹdó àwọn Yorùbá ti Ìlọrin àwọn Yorùbá ti eh, Iléṣà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn Yorùbá ti Ìjẹ̀bú àwọn Yorùbá àwọn Yorùbá Ẹ̀gbá Ìjẹ̀bú gbogbo ẹ̀ mọ́ra wọn bẹ́ẹ̀ eh, àwọn Yorùbá ti Èkó àwọn Yorùbá ti Ọ̀tà àwọn Àwórì gbogbo àwa Yorùbá yìí ìkan náà ni gbogbo wa kò sí ẹ̀yàmẹ̀yà kò sí wípé à bá sọ̀rọ̀ dákẹ́ ẹnu ẹ ìjẹsà ni wọ́n ti lórin lèmi àràrà equality before everything ètò tí ọlọ́run ti tó ti parí ni tó wá gbé lé àwọn olùránṣẹ́ rẹ̀ tó máa jíṣẹ́ náà láti bẹ̀rẹ̀ dópin tó wá jẹ́ pé bẹ́ẹ̀ ṣe ń wo yorùbá nation yẹn ní tí yorùbá nation gbé sára tó ń gbé bọ̀ wá látàjùlé ọ̀run ó pọ̀ gan o. Ah, ní tó gbé sára tó ń gbé bọ̀ wá látàjùlé ọ̀run ó pọ̀ gan-an àkọ́kọ́ ni wípé àwọn nǹkan tó gbé mára wá tó jẹ́ nọ́mbà wán ní àlàáfíà <laughs> àlàáfíà àlàáfíà tó péye àlàáfíà tó kún ó ọ̀kan tó jẹ́ nọ́mbà wán tí Yorùbá nation tó ń gbé bọ̀ wá mo ń padà bọ̀ àwọn agbádùn ara wa lálẹ́ yìí gan àwọn ọmọ Yorùbá Yorùbá nation máa wáyé ó máa wáyé no doubt. ẹ káàbọ̀ padà sórí ètò gẹ́gẹ́ bí mo ṣe ń sọ fún yín Yorùbá nation ń gbé àlàáfíà tó péye àlàáfíà àlàáfíà ètò àlàáfíà gbáà ní látòkèdélẹ̀ ètò tí ò ní wàhálà nú rárá ètò tí ò ní wàhálà nú tí ò ní fìtínà nú tí ò ní jà nú tí ò ní kùnsínú kankan nínú. No tí ò ní jàǹkadì tí ò lẹ́sẹ̀ẹ́ tí ò ní gbólóhùn tó le gbólóhùn tútù ìní Yorùbá Nation ń gbé bọ̀ wá. Yorùbá Nation fẹ́ ṣe wá ń wo yẹn o ah! ààbò Ọlọ́run wa ń bá a bọ̀ ni ààbò Ọlọ́run tó péye ààbò Ọlọ́run tó dájú lára ààbò Ọlọ́run ni wípé kò sógun bẹ́ẹ̀ <laughs> kò sí ogun kò gbé mẹsìn gàn wá o wàláì tàláì kò gbé mísáì wá kò gbé rọ́kẹ́tì wá kò gbé ráìfù wá kò gbé pọ́ǹpù àṣẹ wá kò gbé àwọn máchẹ́ẹ̀tì wá kò gbé kọ́mbàtì wá kò gbé ohun tó le wá gbogbo nǹkan tó jẹ́ nǹkan olóró nǹkan olóró nǹkan olóró tí a fi jà tí wọ́n fi run ìlú tí a fi da ìlú rú tí a fi pa ẹ̀mí èèyàn run lọ́kànrin kése yorùbá nation wa pẹ̀yìn sí báyìí àlàáfíà yẹn ọta gbogbo ẹ̀sẹ̀gbẹ́ ní báyìí gbogbo tó le tó le ó gbé sẹ́gbẹ́ ni yorùbá nation wa ń fi àlàáfíà bọ̀ wá ìgbọ́ra ẹni yé ìfọkànbalẹ̀ ni wọ́n ń gbé bọ̀ wá ni wọ́n ń gbé bọ̀ wá ara yorùbá nation mo ń júwe fún wa yẹn o ọkọ̀ yorùbá nation gangan tírèdì ni ọkọ̀ jáfẹ́ wọn akọ̀ yorùbá nation síwájú ẹ̀ báyìí ń bọ̀ ń bọ̀ ọ̀tọ́mátìkì ń bọ̀ tí ò sí bàbá bàbá bàbá ńlá nǹkan kan aburú tó kankan títí tí ọ̀dà dúró aburú ni wàhálà ni bàbá ti rí lọ́ọ̀kan báyìí wọ́n máa sá ni torí pé ètò àlàáfíà ni ètò ìfọkànbalẹ̀ ètò tí ẹ ti ẹtọ́ ti gbọ́ra ẹni yé ti wà ń bẹ̀ ọ̀rẹ́dì tí ó tún máa wà ń bẹ̀ lọ ni ètò tó jẹ́ wípé wọ́n ti la ohun gbogbo kalẹ̀ ọlọ́run ti ṣètò ohun gbogbo kalẹ̀ bóun gbogbo ṣe máa lọ ní mẹ̀lọmẹ̀lọ tí ò ní sírẹ jẹ tí ò ní síyàn jẹ tí ò ní sẹ́yàmẹ̀yà tí ò ní sẹ́sìmẹ̀sìn tó jẹ́ wípé ohun tí a bá ṣe sígun bí ni ó ṣe sígun bí ni ó ṣe sígun bí ni ó ṣe sígun bí gbogbo àwọn nǹkan á àìmọ̀jẹ̀ ká tara wa gbogbo àwọn nǹkan tó ti forí sápán lórílẹ̀‐èdè tá a wà báyìí gbogbo àwọn nǹkan tó yẹ pé mọ́tò wọn ti jáàmù yóò yẹ gbogbo tí mo sọ yẹ kó ti yé yín gbogbo àwọn ètò tó jẹ́ pẹ́rù play wọn ti ó ti já látòrí òfurufú tó ti já ní òkun tí wọn lè rójú tú ẹ̀ mọ́ gbogbo nǹkan yìí ni Yorùbá Nation ń gbé bọ̀ wá ready made ready made automatic bẹ́ẹ̀ ni n ń gbé bọ̀ wá á kódà ìní tàn yìí ètò tí Yorùbá Nation ń gbé bọ̀ wá mọ́ pọ̀ kódà kò níye tí bá ní kí n tẹnu bọ̀ ní Yorùbá Nation gángan fúnra ètò àlàáfíà nìyí ètò tó jẹ́ pé ọlọ́run ti design rẹ̀ wá látọ̀run ọwá ní wọ́ọ́rọ́wọ́ wọ́ọ́rọ́wọ́ ní ọ̀wáyé kò ní síjà kò ní sógun kò ní sí fìtínà kò ní sí pé jẹ́ ẹ̀ eh, wọ́n ń kó jàǹdùkú wá kò ní jẹ́ pé wọ́n ń kó boko haram wọ́ kò ní sí nǹkan kan tọjọ́ mọ́ ìdàlúrú ń bẹ̀ wọ́ọ́rọ́wọ́ ní ọ̀wá ah! bí ìgbà jẹ́ pé àwọn christian fi kọrin pé tí Jésù bá dé gbogbo ojú ni yóò rí àní bí Jésù bá dé gbogbo ojú ni yóò rí ọkùnrin yóò rí àní àwọn obìnrin yóò rí àwa jáde láwọ̀ sànmọ́ à bí Jésù bá dé gbogbo ayé ni yóò rí ẹ̀yin kírísítẹ́nì ẹ má bínú o. <laughs> <laughs> mo ti gbórin yẹn rí bọ̀ tó ti sá lọ mọ̀kànrún ọmọ ọrọ̀jọ́ ọmọ ọrọ̀jọ́ ni gẹgẹ bí Yorùbá nation ó sì yọdé nìyẹn wọ́ọ́rọ́wọ́ ló máa yọdé tí ò ní mú jà dání tí ò ní mú fìtínà dání yẹn gangan ni wọn ń pè ní Yorùbá nation bí Yorùbá nation bí ṣe ń bọ̀ gan tí ó tún fi dé kò ní tako nǹkan kan débi pé yóò ní ọ̀tá ń bì kankan wàhálà kankan máa ṣẹlẹ̀ kò ní sí yẹn yẹn ni à ń pè ní Yorùbá nation is coming wọ́ọ́rọ́wọ́ Yorùbá nation is coming wọ́ọ́rọ́wọ́ ló ń bá bọ̀ wá tírínì ẹ̀ ń bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni gbogbo aláwa nu tírínì yóò bá wa láyọ̀ <laughs> ó ń padà bọ̀ wá. ẹ káàbọ̀ padà sórí channel yìí ẹ tá a bá wò lọ sẹ́yìn lórílẹ̀‐èdè tàwa ẹ̀kún tó bírù mi yìí tá a bá wò lọ sẹ́yìn báà lẹ́yìn tẹ́ ẹ jẹ́ bàbá mi dẹ́ǹtẹ́ jẹ́ mọ̀mọ́ mi tá a bá wò lọ sẹ́yìn gbáà gẹ́gẹ́ bí àwọn bàbá bàbá grandpa wa ẹ ṣe ń sọ nínú ìtàn fún gbogbo wa títàn tó ti fi dé bá wa náà wípé orílẹ̀-èdè yìí bí ti ń bọ̀ látẹ̀yìn ah! wọ́n ní bí ìjọba kan bá ṣe é tí ò ní jọ pé wọ́n ń bu wọ́n ń bu wọ́n ń bu tómi ìbá gbà báyìí èyí tí wọ́n ń bù ni wọ́n tún wá máa yìn ín èyí tó ti ṣe tí kò dá sẹ́yìn yẹn tí ò tún lu ṣe tí ó ṣe kankan yẹn tó mú ìlú le koko yẹn yẹn wá ń bẹ lọ́nkọ́ lọ́nkọ́ bá wọn lé lọ ọwá lọ tómi bá tún wá dé èyí tó lọ ni yóò tún wá dá lójú wọn a jẹ́ wípé bí wọ́n ṣe ń bọ̀ wá látẹ̀yìn ní sísẹ̀ǹtẹ̀lé ètò yẹn ń bàjẹ́ díẹ̀díẹ̀ bọ̀ ni díẹ̀díẹ̀ bọ̀ ni díẹ̀díẹ̀ bọ̀ ni yẹn lórí èdè tá a kí wá ló fa bíbàjẹ́ tí ń bàjẹ́ bọ̀ yìí n tó dìrọ̀ mọ́ pọ̀ gan fa n tó dìrọ̀ mọ́ ọ pọ̀ gan. gẹ́gẹ́ bí mo ti ṣe ń sọ lọ orílẹ̀-èdè táwa wà yìí tá a bá wò dáadáa tá a bá fura sí i tá a fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbé yẹ̀ wò tí ò sínú wípé à ń figbá kan bọ̀kan nínú tí àwọn mi ò bá sọ wọn á ní orílẹ̀-èdè yìí ò dáa kò sì lè dáa mọ́ táwọn mi ọba sọ wọn ní orílẹ̀-èdè táwa yìí dá o àwọn olórí tá a ní ni ọ̀dà tẹ̀bílà ká ìbá mi lọ o àwọn àmì ò ní àtòrílẹ̀-èdè yìí àtàwọn tí ń darí wa wọn ò dáa ẹwà rìn yẹn kí wá lọ́fà tí wọ́n fi ń sọ bẹ́ẹ̀ kí lọ́fà tó jẹ́ wípé ẹnu tiwa lórílẹ̀‐èdè yìí kò pe ń tọ́ da jáde kí ló fà tàbá wa wò dáadáa rí wípé àwọn tó ń darí wa gangan àwọn gangan nìṣòro orílẹ̀ yìí àwọn tó ń darí orílẹ̀ yìí àwọn tó jẹ́ bíi dẹ́rẹ́bà tí ń wakọ̀ orílẹ̀ yìí àwọn gangan ni ọ̀tá orílẹ̀ yìí àwọn tó ń darí wa tó jẹ́ aṣíwájú fún wa látòkè délẹ̀ àwọn gangan ni ó jẹ́ kí orílẹ̀-èdè yìí kó lọ síwájú àwọn ni kò jẹ́ kó tẹ̀síwájú àwọn ni kò jẹ́ kó gun òkè àgbà àwọn tó jẹ́ aṣíwájú wa àwọn gangan ni ń kó ọrọ̀ ajé ìlú yìí tí wọ́n ń kó sápò ara wọn àwọn tó jẹ́ aṣíwájú wa tá a pè lọ́gàá wa tí wọ́n ń darí wa àwọn gangan ní ń ṣe okùnfà tí orílẹ̀-èdè yìí fi ń lọ sẹ́yìn gbogbo àwọn nǹkan mèremère àwọn nǹkan amáyédẹrùn amúlùdẹrùn amúlẹ̀ọ́nkálukú dẹrùn tó yẹ kí wọ́n máa ṣe fún wa lójoojúmọ́ lóṣooṣù lọ́dọọdún gbogbo ìgbà gbogbo ẹ̀ pátápátá ni wọ́n kẹ́yìn sí pétére pétére báyìí ni wọ́n fi ń ṣe é kó má dàbí ẹni wípé wọn ò ṣe àbí wọn ò fọwọ́ kàn. tàbá wá wò dáadáa ṣé orílẹ̀-èdè yìí gangan ni ọ̀dà ni àbáwá tá a wà nú ẹ̀ láàdáa àwọn ńlá káyè tún wá wò wọ́n ní kò sí tó mórílẹ̀-èdè wa orílẹ̀-èdè tá a wà yìí o wọ́n ní kò sí nǹkan kan tó mú kódà kò ní àrùn kankan lára ara rẹ̀ dá sáká kí wá ló dé tọkọ wa fi ń takú tí ń ṣèfín gbogbo ìgbà tí jíà rẹ̀ ń há tí táyà ń jò lẹ́ẹ̀mẹ́wàá táìmù tí ẹranko bá já náà tọkọ wà lórí eré tó yẹ kí wọ́n gbọ́ lé hànú pa hànú sísì lọ́pọ̀lọpọ̀ gbà kí ló fà á wọ́n láwọn ti ń darí wa gangan àwọn gangan nìṣòro orílẹ̀-èdè yìí wọ́n láwọn gangan ní ìṣòro orílẹ̀-èdè tá a wà yìí ẹ jẹ́ ká farabalẹ̀ ká gbọ́rọ̀ dáadáa o ẹ jẹ́ ká gbọ́ra wa yé o tó bá jẹ́ wípé bó ti yẹ kí wọ́n ṣe àwọn onílàákàyè tó wá sọ pé kí wọ́n tó bírù mi yìí mo ti pẹ́ sẹ́yìn gan-an lọ́dún gbọ́n sẹ́yìn lọ́dún gbére sẹ́yìn wípé àwọn tó ṣèlú ńgbà náà bá a ti ń sọ pé orílẹ̀-èdè yìí ọ̀dà orílẹ̀-èdè yìí ọ̀dà wọ́n ní wọ́n fi òótọ́ ọnú ọkàn kan inú kan àníyàn dídá wọ́n ní wọ́n fi darí orílẹ̀-èdè yìí gbà yẹn wọ́n wá dárúkọ àwọn yẹn wọ́n tó bí mẹ́ta sí mẹ́rin sí márùn wọ́n dárúkọ wọn wọ́n ní kọ́dà ibi tí wọ́n tukọ̀ orílẹ̀-èdè yìí dé débi wípé ibi tó dáa dé wọ́n lọ da jù lóyìnbó lọ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ lóyìnbó tí àwọn èèyàn wá ń sá lọ sí yìí tó jẹ́ nǹkan bàbàrà lójú wa tó jẹ́ gbogbo wa ń tuwó jọ wípé tá táwa ń gbàdúrà lójoojúmọ́ kọ́lọ́njẹ lè débẹ̀ kí n kó lórílẹ̀‐èdè yìí wọ́n lọ dáa ju ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀‐èdè lọ. kódà àwọn kan sọ débi wípé London nìkan ìyẹn United Kingdom wọ́n lò nìkan ńlọ jẹ́ orílẹ̀‐èdè tó jẹ́ wípé owó rẹ̀ ju owó wa lọ wọ́n ní jùlọ tó wá jùlọ yìí náà ó dàbí ká máa fi ẹ̀ẹ́ one naira fifty kọ́bọ̀ ká máa fi gba one naira one dollar eh, one pound tiwọn wọ́n ní bó ṣe rí gbà yẹn nìyẹn wọ́n ní owó wa lé dọ́là mọ́lẹ̀ pa kí ni à ń pè ní dọ́là wọ́n lọ sọ dọ́là mọ́lẹ̀ bí ọ̀sọ́ mọ́lẹ̀ lẹ́ẹ̀mejì dọ́là méjì lè yóò kó dání tí ó fi gba náírà ẹ̀yọ kan láyé ìgbà ní ìwà bóyá náírà wọn ná gbà yẹn bóyá náírà kọ́bọ̀ bí wọ́n ṣe pè é gbà yẹn ká fi wéètì sí i pé dọ́là méjì ilẹ̀ yóò kó dání yóò fi gba náírà ẹyọ kan ó wá jẹ́ wípé ó ń túmọ̀ sí wípé ń fi yé wa wípé àwọn òyìnbó wá ń gbìyànjú láti ìlú wọn wọ́n wá ń tẹ̀rọ̀mplé létí wọ́n ń wá gbogbo ọ̀nà tí wọ́n fi wá ń ṣiṣẹ́ ní orílẹ̀-èdè wa yìí nígbà náà ó wá jẹ́ wípé tí wọ́n bá ṣiṣẹ́ lórílẹ̀-èdè wa yìí fọ́dún kan gbà wọ́n máa fi dá wọn padà sí ìlú wọn tí wọ́n yọ owó owó aeroplane àlọ tí wọ́n yọ tàbọ̀ owó tí wọ́n mú dọ́hùn àwọn tó wà lọ́hùn ó tún máa wò wọ́n báyìí níbi ọba ránkàdédè ah! wọ́n wàá jọjú torí pé wọ́n ru owó wọn bá pétéré ti nàìjíríà ti máa kó wọ̀lú wọn ńláńlá wọn fi gbà ńláńlá ni wọ́n fi gbà sẹ́ẹ̀rí bẹ́yẹn wọ́n ní wọ́n wá ṣe orílẹ̀ yìí débi wípé wọ́n fòótọ́ ọnú ṣe é wọ́n fi inú kan ọkàn kan ṣe é wọ́n fi àkóyawọ́ ṣe é wọ́n ní kọ̀ wá sí pàǹjẹ à ń gbowó à ń gbowó àbẹ̀tẹ́lẹ̀ corruption àjẹbánu wọ́n ní kò sí wọ́n ní kò sí rárá o kò sí rárá kódà wọ́n ní pírẹsidẹ́ǹtì ìlú gangan tó jẹ́ olórí gbogbo orílẹ̀-èdè yìí wọ́n ní five oh four ní lò ìjọ twelve oh four wọ́n ní lò wọ́n nígbà yẹn gan kó tó di pé ń lo pigeon type fọ̀ gan wọ́n ló ní mọ́tò tí akọ́ńdò tẹ máa ń wọ àwọn adúbá ibi ẹlẹ́rọ ibi austin tẹ máa ń wà bí ẹ̀rọ ní sàbáyì ni ẹ máa ń wà tó máa fi ń start rẹ̀ nígbà yẹn ẹ má jẹ́ kí n tàn yín wọ́n lásìkò yìí túbà ó tùsẹ̀ nítorí àwọn àwọn ara àwọn àwọn nǹkan tí wọ́n ń ròyìn wípé àwọn ìjọba ń ṣe ń gbà náà àwọn ìjọba wa tí wọ́n ń ṣe tí wọ́n ò dáwọ́ ẹ̀ dúró ara àwọn nǹkan tí wọ́n kà sílẹ̀ ni pé wọ́n ní ètò àgbẹ̀ nǹkan ọ̀gbìn wọ́n ní ètò dáadáa ètò rere fáwọn àgbẹ̀ wọ́n ní wọ́n ní ètò tó dáa ètò tó péye fáwọn àgbẹ̀ lọ́nà tó jẹ́ wípé wọ́n ń ran àwọn àgbẹ̀ lọ́wọ́ ń gbogbo ọ̀nà láti tún oko ṣe ni wọ́n ń ràn wọ́n lọ́wọ́ láti ra kẹ́míkà sínú oko wọ́n ń ràn wọ́n lọ́wọ́ láti ra gbogbo àwọn machine instrument wọ́n máa lò wọ́n níjọba ń ràn wọ́n lọ́wọ́ dáadáa wọ́n níjọba wá ní kí wọ́n dá ẹgbẹ́ kalẹ̀ wọ́n lẹ́gbẹ́ àwọn àgbẹ̀ tó jẹ́ pé bíjọba bá fẹ́ bá wọn sọ̀rọ̀ ìlànà ẹgbẹ́ yìí náà fi ń bá wọn sọ̀rọ̀ tó jẹ́ pé gbogbo tí wọ́n bá ń pín fún wọn ń ka oníkálukú lọ́wọ́ ń ka oníkálukú lára wọ́n sì ń rí lò ní oko wọn débi wípé wọ́n ní ṣé wọ́n ní kòkóńgbà náà wọ́n fẹ́ ní gbogbo àgbáyé pátápátá wọ́n ní nàìjíríà nọ́mbà one lórí kòkó lórí obì lórí ẹ̀pà lórí bẹntiró wọ́n wá kalẹ̀ lọ rẹpẹtẹ wọ́n láwọn aláfàyè jẹ́ aṣíwájú jùlọ ní gbogbo orílẹ̀-èdè ní gbogbo àgbáyé wọ́n ní débi wípé nàìjíríà ń yọ̀tọ̀ mi ní nàìjíríà ń yọ̀tọ̀ mi ní wọ́n ní tíyàn bá ní láyé ìgbà náà kí yóò fi wé one thousand sì sí lọ́wọ́ tíyàn bá ní one thousand lọ́wọ́ gbogbo òdílé kan kò lè ná one thousand kan one thousand kan láàrin oṣù wọ́n ló ta sí wíyò tó one thousand o wọ́n ló di di òdí ìdílé kan ìdílé tá à ń wí ni pé ẹni tó jẹ́ baálé ilé ẹyọ kan tó sangun tó sangun tó wá fẹ́yàwó bíi mẹ́rin àbí márùn-ún tíyàwó kọ̀ọ̀kan wá ń bí ọmọ mẹ́jọ tẹ́ ń bí ọmọ mẹ́sàn-án tẹ́ ń bí ọmọ mọ́kànlá tẹ́ ń bí ọmọ mẹ́wàá tó tún wá láwọn àbúrò tí ń gbẹ́dọ̀ rẹ̀ tó tún láwọn ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò tí ń gbẹ́dọ̀ rẹ̀ wọ́n ní wọn ò lè ná one thousand tán láàrin oṣù tí wọ́n fẹ́ fi rà irú oúnjẹ wo wọ́n fẹ́ jẹ dẹ́n pàápàá jùlọ wọ́n ní wọ́n tọ́jú àwọn àgbẹ̀ débi wípé oúnjẹ yọ̀pọ̀ oúnjẹ ya ọ̀pọ̀ láàrin ìlú débi wípé kálukú ń jẹun àjẹyó àjẹyó àjẹsẹ́kù ẹ wò á nìyẹn wọ́n ní ká gbé tàwọn àgbẹ̀sẹ̀gbẹ̀ẹ́ ká tó ń bọ́ síbi ètò ìlera wọ́n ní wọ́n tọ́jú ọsibítà wọ́n kọ́ àwọn ọsibítà tó dáa níwọ̀nba ń tágbára ká wọ́n ra oògùn síbẹ̀ tó dáa wọ́n gba àwọn òyìnbó wá láti ìlú wọn wọ́n wá máa kọ́ àwọn èèyàn wa bí wọ́n ṣe ń ṣèwòsàn lọ́sípítà àwọn lọ́jẹ́ olùdarí tí wọ́n ń darí gbogbo ètò ń gbà yẹn wọ́n gba àwọn òyìnbó wọn lọ kó wọn wá látara wọn yìí ni àwọn tó jẹ́ tiwa náà ti ń kọ́ lákọ̀ọ́dájú lákọ̀ọ́yege wọ́n ní wọ́n ra oògùn wọ́n ra oríṣiríṣi irinṣẹ́ sílé ìwòsàn débi wípé ní tó bá fà tí wọ́n bá fi sọ pé wọn ò rí i ṣe lórílẹ̀‐èdè yẹ gbé lọ́wọ́ ìlú ọba ni yóò níbi tí wọ́n bá ṣẹ́ dé yóò níbi tí wọ́n bá ètò òwòsàn náà dé lára olúwẹ̀ tọ́wọ́ wá di pàgbára àwọn ọ̀ka tí a bá gbé dé ní òyìnbó gan àwọn òyìnbó gan mọ̀ yìí pé ibi tẹ́ ẹ bá dé yìí gan ẹ ti gbìyànjú ẹ tíráyì ẹ gbìyànjú gan kágbé yìí ń sẹ́gbẹ̀ẹ́ àwọn tó jẹ́ òṣìṣẹ́ ọba ti ń ṣiṣẹ́ fún wọn wọ́n ní wọn ò fowó jẹ wọ́n yà bí tí wù kọ́ mọ́ wọ́n ní wọn ò mọ ṣíṣì owó wọn ìyà ọ̀pọ̀ fún wọn ẹ gbọ́ wọ́n tẹnu bọ ọ̀rọ̀ yìí wọ́n tẹnu bọ̀ tẹ́ pé wọ́n ń si láwa wẹ́ni tó bá ní kí n máa kà á lọ fíìmù yìí ó gùn ilẹ̀ bẹ́ kí fíìmù yìí ó gùn mo kàn fẹ́ ká ṣe é sókí mo fẹ́ ká ṣe é sókí ni ká mẹ́sẹ̀ kú bẹ́ẹ̀ gbogbo àwọn ètò tó jẹ́ ti ìjọba ètò ẹ̀kọ́ ah, wọ́n ní wọ́n gbìyànjú ṣètò ẹ̀kọ́ wọ́n ní wọ́n gbìyànjú wọ́n gbìyànjú tó tọ́ ìyànjú tó péye tí kì í ṣe díẹ̀ nípa ètò ẹ̀kọ́ wọ́n ní wọ́n kọ́ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ lóríṣiríṣi kalẹ̀ wọ́n ra ìwé síbẹ̀ rẹpẹtẹ wọ́n ra pẹ́ńsù síbẹ̀ rẹpẹtẹ báírò ìrésà kílínà gbogbo tó yẹ kí wọ́n rà pátápátá àwọn textbook notebook gbogbo ẹ̀ pátápátá ni wọ́n rà tí àwọn ọmọ iléèwé sì ń gbádùn tó jẹ́ wípé ọ̀fẹ́ ni ọ̀fẹ́ ni o wọ́n ní kò sínú pé ìjọba ń gbowó kankan lọ́wọ́ wọn kódà wọn ni wọn tó bá débi wípé iléèwé kọ̀ọ̀kan gbọ́dọ̀ dáko tí wọ́n sì dáko tó tóbi tí pé wọ́n ń ta nǹkan oko táwọn náà rere ń bẹ̀ wọ́n ń jẹ tí àwọn ọmọ àti àwọn ọ̀gá àtàwọn ọmọléèwé tí wọ́n ń jẹ́ tọ́jẹ́ wípé láti kékeré ni wọ́n ti ń fi iṣẹ́ ọ̀gbìn iṣẹ́ àgbẹ̀ kọ́ àwọn ọwọ́ ọmọ orílẹ̀-èdè yìí wọ́n kà á tọ́pọ̀ gan fa wọ́n kà á tọ́pọ̀ torí pé mi ò fẹ́ kí fíìmù yìí kó gùn wọ́n padà bọ̀ pàápàá jùlọ gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n tún ṣe fún wa ẹni wípé wọ́n ní nígbà tá à ń wí yìí wọ́n ní kò sí corruption wọ́n lákòyàwọ́ wà fún gbogbo àwọn tó jẹ́ adarí orílẹ̀-èdè yìí wọ́n ní kò sólè kankan láàrin wọn kò sọ jìbìtì wọ́n ní kò sọ ní jìbìtì torí wípé ńgbà yẹn wọ́n níjọba ń yẹ àkáǹtì òǹkálukú wò ntòǹkálukú bá ní wọ́n mọ̀ ntòǹkálukú tó wọ́n mọ̀ etí agbára òǹkálukú tó láti rà wọ́n mọ̀ béèyàn bá ra ntí kò yẹ wọ́n níjọba ó pé bolo ti rówó yọ ṣàlàyé wọ́n ní yóò ṣàlàyé o kì í sọ̀rọ̀ àwàdà wọ́n ní yóò ṣe àlàyé tó tọ́ àlàyé tó péye bó ti ṣe rèé wọ́n ní à ń pò wá ni pé kò sẹ́ni tó dẹ́rù rẹ̀ wò wọ́n ní kò sẹ́ni tó dẹ́rù rẹ̀ wò wọ́n wá ń sin ìjọba tọkàntọkàn tó wípé gbogbo tó tìjọba àpòjọba ní ń ẹ jẹ́ ká ṣàkíyèsí ọ̀nà yẹn dáadáa fa gbogbo tó nǹkan ìjọba tó dúkìá tìjọba tíjọba fi ń pawó gbogbo tó jẹ́ dúkìá tìjọba tó jẹ́ pé owó ń wọlé láti ibẹ̀ fúnjọba gbogbo tó jẹ́ dúkìá tìjọba tó jẹ́ wípé àwọn àǹfààní kan tàbí kejì ó ń wọlé bóyá látòkè òkun ni látòkè ọya láti ilẹ̀ wa láti ilẹ̀ yorùbá láti ilẹ̀ ibo láti middle belt tí ń wọlé sápò ìjọba wọn ní àkóyawọ́ wà kò sínú wípé wọ́n ń pin mọ́ra wọn lọ́wọ́ ìtọ́ jẹ́ tìjọba jẹ́ tìjọba owó oṣù tó jẹ́ tó yìí tàwọn òṣìṣẹ́ ìjọba ó owó oṣù tiwọn tí ò sí pé wọ́n yàn wọ́n jẹ tí ò sí pé wọ́n rẹ́ wọ́n jẹ wọ́n ní kọ́lá tí wọ́n bá wá sí ìjọba débi wípé wọ́n bá rìtáyà wọn wọ́n ní yá wọ́n ní kọ̀ pẹ́jù tí ń sanwó wọn fún wọn wọn ò fìyà jẹ wọ́n bíi tì sí yìí ẹ wàá rí yẹn wọ́n wá ròyìn gbogbo tí wọ́n ṣe lọ gbáà wọ́n ní tí wọ́n bá fẹ́ ṣe títì láyé john ń wí yìí wọ́n láwọn òyìnbó wọ́n gbé e lé lọ́wọ́ àwọn òyìnbó ló ń wá láti ìlú wọn tí a bá wa la títì títì tó dáa tí ó tọ́jọ́ tí wọ́n bá wa da ọ̀dà sí i bẹ́ẹ̀ ni kódà wọ́n ní lásìkò yìí gan títì wọn ò ní ti bàjẹ́ tí wọ́n tún gbé ọ̀dà míì lé lórí tí wọ́n ń ṣe ọ̀dà lórí ọ̀dà nípele nípele lórí ara wọn tó fi ń jẹ́ pé títì náà wá ní agbára ó wá ní àlùpẹ́ kò wá jẹ́ pé mi bá lò láàrin bíi ọdún kan àbọ̀dún méjì tójò ńláńlá bá yóò máa wú àwọn títì yẹn yóò gbé àwọn kòtòkòtò sínú rẹ̀ wọ́n ní kò sí láyé ijọ́ ọ̀hún ibi wọ́n ṣe títì náà dé wọ́n lọ kọjá bẹ́ẹ̀ kò sínú wípé kòtò wà abomidárógún sáré títì kankan wọ́n ní kò sírú rẹ̀ wọ́n ní kò sí o gbogbo tí wọ́n ń ṣe láṣẹyanjú ni wọ́n láwọn ilé ìjọba bíi ilé ìwòsàn tí wọ́n kọ́ káàkiri wọ́n ní wọ́n kọ́ símẹ́ǹtì dùn ọ̀dà dùn irin dùn pákó dùn páànù dùn gbogbo tó jẹ́ nǹkan tó jẹ́ nǹkan tí wọ́n ń lò sára lé gbogbo àwọn nǹkan tó jẹ́ nǹkan èròjà tí wọ́n ń rà sínú rẹ̀ wọ́n láta tó ìyọ́dọ̀ bẹ́ẹ̀ ni wọ́n tó fi mọ́ skul náà tó fi mọ́ léwòsàn tó fi mọ́ airport gbogbo ìṣẹ̀lẹ̀ iṣẹ́ tó jẹ́ léṣẹ́ ìjọba wọ́n ní pátápátá ni wọ́n ṣe é tó ń dùn wò tó sì lágbára tí ò sínú pé wọ́n lo ayédèrú materials àwọn ayédèrú èròjà tí èpè náà wọ́n fi gbé e dúró tí kò wá sí àpapín nínú owó tí a fi ń gbé kọ́ńtrátì kalẹ̀ wọ́n ti máa gbé kọ́ńtrátì kalẹ̀ ní one million one million yẹn náà ní ọ̀bọ̀ sọ́wọ́ ẹni tí ó ṣe é one million yẹn tí ò ní dín kọ́bọ̀ yẹn ní ọ̀bọ̀ sọ́wọ́ ẹni tí ó ṣe kọ́ńtrátì náà yóò wá ráyè ṣe dáadáa tí wọ́n mójútó tóun náà yóò ní ṣiṣẹ́ mọ̀dàrú bẹ́ẹ̀ wọ́n ní kò tiẹ̀ ṣẹlẹ̀ rí pípéjọba orílẹ̀-èdè yìí wá gbé kọ́ńtíráàtì láyé ijó àwọn ó gbé fóyìnbó àbó gbé fáwọn kan kí wọ́n ṣe wọ́n wá ṣe yánmọ̀yánmọ́ nípò wáyé rí torí pé dèédé owó tó yẹ kó tó ṣe ni wọ́n fún wọn wọ́n sì fún wọn láàyè kí wọ́n ṣe dáadáa kó tọ́jọ́ kó sì dùn wò kó sì lágbára ẹ wà á rí yẹn gbogbo àwọn ìgbésẹ̀ tí wọ́n níjọba ń gbé ńgbà yẹn kọjá bẹ́ẹ̀ wọ́n ní kọ́dà ibi tí wọ́n ń ran àwọn àgbẹ̀ lọ́wọ́ dé láyé ìjọ́un débi wípé àwọn nǹkan oko wọn kan tún wà tí wọ́n rí tí wọ́n rí títọ́ jáde tí wọ́n rí ìkórè rẹ̀ jáde tó pọ̀ yanturu wọ́n níjọba ní ń rà lọ́wọ́ wọn káwọn nǹkan èrè àwọn nǹkan oko yẹn kó má bàa fi jọba kó fi bàjẹ́ mọ́ wọn lọ́wọ́ àwọn nǹkan oko bíi kòkó ẹ̀pà wọ́n sá ka àwọn nǹkan yẹn lẹ̀ lọ rẹpẹtẹ débi pé ìjọba ní ń rà ìjọba ní wọ́n ń tún tà ìjọba ní rà lọ́wọ́ wọn ní owó tó pé wọn lówó tó tẹ́ wọn lọ́rùn lówó tó múnú wọn dùn lówó tó jẹ́ kí wọ́n lè rí gbà lò wọ́n tún rówó sẹ́kù sápò ara wọn wọ́n tún á rówó tó tó fi ṣe ìpòkò míì nígbà míì ẹ wàá rí yẹn wọ́n ní gbogbo ẹ̀ pátápátá ò ní ìjọba orílẹ̀-èdè yìí ń ṣe tí wọ́n ọ̀sẹ̀ kù wọ́n ní wọn ọ̀sẹ̀ kù òkè ṣe pé àwọn ń sọ fún wa láti wí pé àwọn fi ń yin àwọn tó ṣe sẹ́yìn àwọn wá ń ba àwọn tí wọ́n ń ṣe lọ́wọ́ yìí àwọn ń bà wọ́n jẹ́ wọ́n ní kò rí bẹ́ẹ̀ o bó ṣe rí gẹ́lẹ́ ni làwọn ń sọ wọ́n létò pọ̀ tíjọba ń ṣe ètò pọ̀ táwọn ń taba sọ ń pa ti iléèwé iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ iléèwé girama iléèwé gíga ìmìnì education ni poli ni yunifásitì ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní wọ́n náwó sí débi wípé ó dùn wò àwọn ọmọ tí wọ́n wá ń gbé jáde ńbẹ̀ tí wọ́n ń pòdúsì jáde ńbẹ̀ wọ́n láwọn òyìnbó ni wá ń kó wọn lẹ̀ nígbà náà wọ́n láwọn òyìnbó ni o wọ́n níbi tí nàìjíríà pòdúsì àwọn gírádùétì dé láwọn gírádùétì tẹ́ ń pè ní gírádùétì tó fẹsẹ̀ múlẹ̀ tí wọ́n mọ tí wọ́n bá lọ skul gangan wọ́n níjọ́ tí wọ́n bá ti ń ṣe eh, graduation fún wọn wọ́n ní bẹ́ẹ̀ náà ni wọ́n ti àwọn òyìnbó ti mú wọn lẹ́yọ kọ̀ọ̀kan ó dì lóyè bó tí wọ́n bá wọn ṣiṣẹ́ àwọn tó sì délé iṣẹ́ nàìjíríà yìí náà wọ́n mú wọn tí wọ́n bá wọn ṣiṣẹ́ tí wọ́n fi wọ́n jọ̀gá tí wọ́n ń lo ọpọlọ ọpọlọ ìmọ̀ rere tí wọ́n kọ́ wọn ní yunifásitì jáde lórílẹ̀ yìí gbà yẹn wọ́n ní wọ́n ń lo lu òyìnbó wọ́n ń lu lẹ́nu iṣẹ́ wọ́n ní níbi àwọn kọ́mẹ̀tì àwọn òyìnbó dálẹ̀ lórílẹ̀ yìí ní orílẹ̀ ní ayé ìjọ ni wọ́n ń ròyìn yẹn o wọ́n ń ròyìn ọ̀rọ̀ yìí ọ̀pọ̀ gan-an láwọn tó wa wọ́n ròyìn ẹ̀ wípé tí n bá ní kí n máa sọ ọ́ lọ èyí tí ẹ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ náà àkọ́kọ́ àwọn èyí mo tún wá rántí tí n bá ní kí n sọ lọ fídíò yìí ò ní tán mọ́ mo sì fẹ́ ká ṣe ní pépèpé ni ẹ gbàgbé o ẹ rí wípé Nation ni láti bẹ̀rẹ̀ orí yorùbá nation ń lọ wá ń tìwá bọ̀ ló ń tìwá bọ̀ ń ló tìwá débi wípé báwo làwọn ìjọba ayé jọ̀hún báwo ni wọ́n ṣe ṣe tó fi yẹ wọ́n ọ̀nà wo ni wọ́n rìn tó jẹ́ wípé wọ́n fi rí ìjọba náà ṣe tí gbogbo àwọn àgbáyé ń ṣàdúrà fún wọn tí gbogbo àwọn àgbáyé àwọn orílẹ̀-èdè lágbàáyé pátá tí wọ́n wá ń ra ọjà lọ́dọ̀ àwọn tó pé à ń sọ̀pláì ọ̀pọ̀lọpọ̀ nǹkan síta à ń supply àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì síta tá a fi ń ṣe exchange tá a kó tiwa fún wọn táwa ń wọ̀n ní dèédé táwọn náà ní tí wọ́n fi ń dá padà fáwa náà gẹ́gẹ́ bí katakata àwọn àlè ṣe lórílẹ̀‐èdè yìí àlè ṣe mọ́tò àwa lè kó epo fún wọn a lè kó ẹ̀pà fún wọn a lè kó kòkó fún wọn wọ́n wá ṣe òdiwọ̀n rẹ̀ síra wọn ó fi máa kó mọ́tò fún àwa àwọn irinṣẹ́bì náà ó fi máa kó fún wa ẹ wo bí ìjọba ṣe ń ṣètò láyé ìgbà yẹn nítorí wá jẹ́ kó rọrùn tó fi jẹ́ kí àwọn ètò yìí kọ́ máa lọ ni pé ìjọba dúró tán pátápátá tí wọ́n ń ran gbogbo àwọn àgbẹ̀ lọ́wọ́ wọ́n ń ran gbogbo àwọn oníṣẹ́ tí wọ́n ń ṣiṣẹ́ lórílẹ̀‐èdè yìí wọ́n ń ràn wọ́n lọ́wọ́ lọ́nà kan àbí kejì tó fi jẹ́ wípé iṣẹ́ yẹn rọ̀ wọ́n lọ́rùn láti ṣe wọ́n wá ń rí iṣẹ́ yẹn wá ń so èso rere iṣẹ́ yẹn ó ń so èso rere ó ń so èso rere ọ̀nà tó fi ń gbà so èso rere ni pé wọ́n rówó fi ṣe é dẹ̀ kó katakata lẹ̀ fún wọn tí wọ́n fi ń ṣe é wọ́n sì fún wọn láwọn kẹ́míkà tí wọ́n ń lò lóòrèkóòrè nígbàkúgbà tí ò sínú pé wọ́n fi nǹkan kan jẹ wọ́n níyà wọ́n sì ń fún wọn lówó tí wọ́n ń rí lò láti fi jẹ́ pé àwọn òṣìṣẹ́ wọn wọ́n fi ń sanwó oṣù fún wọn àwọn náà nánú ẹ̀ tẹ́ fi ń tọ́jú ara wọn wọ́n fi ń tọ́jú oko wọ́n fi ń tọ́jú àwọn irinṣẹ́ tí wọ́n ń lò sẹ́ni pẹ̀tọ̀ ìjọba dúró tán láyé ijó gẹ́gẹ́ bí ẹ ṣe ròyìn mi ò sí bẹ́ẹ̀ àwọn àgbàlagbà ní ròyìn fẹ́mi wọ́n níjọba dúró tán pátápátá ni wípé ojú òní ti orílẹ̀-èdè tá wà yìí ojú kò ní ti orílẹ̀-èdè tá a wà yìí ojú kò ní ti àwọn àwa tá à ń gbé orílẹ̀-èdè ńgbà náà àwọn tí ń gbé bẹ́ẹ̀ ojú ò ní tì wọ́n ojú òní ti àwọn iṣẹ́ tí wọ́n ń ṣe nípasẹ̀ owó nípasẹ̀ kó kórin sẹ́lẹ̀ fún wọn nípasẹ̀ kó kó kẹ́míkálẹ̀ fún wọn nípasẹ̀ kó wọ́n ràn wọ́n lọ́wọ́ lọ́wọ́ lọ́nà kan àbí kejì nípasẹ̀ wípé kọ́ máa rán wọn lọ sílùú òyìnbó láti máa nímọ̀ kó mọ̀ nípasẹ̀ wípé kọ́ máa kó àwọn òyìnbó tó tún mọ̀ nípa àwọn iṣẹ́ yìí wá kọ́ máa là wọ́n lọ́yẹ̀ kọ́ máa ṣe sẹ́mínà fún wọn kọ́ máa tọ́ wọn sọ́nà lọ́nà tí wọ́n máa gbà dáko lọ́nà tí wọ́n máa gbà fi gbin nǹkan ọ̀gbìn lọ́nà tí wọ́n máa fi gbà lo àwọn specimen tí wọ́n ń kó àwọn nǹkan ọ̀gbìn tí wọ́n ti ń kó wá láti orílẹ̀-èdè míì fún wa pé ká máa gbé níbí àwọn tiwa náà tá à ń kó lọ sí orílẹ̀-èdè míì tí a fi ń ṣe exchange fún ara wọn àtàwọn tiwa náà bá a ṣe ń ṣe wọ́n ń là wá lóye lórí rẹ̀ wọ́n ń tọ́ wa sọ́nà wá jẹ́ wípé gbogbo àwọn nǹkan tí ń jáde nínú oko lásìkò tá à ń wí yìí ah, àwọn lọ kọjá bẹ́ẹ̀ wọ́n lọ kọjá bẹ́ẹ̀ wọ́n ní kòkó kọjá bẹ́ẹ̀ obì kọjá bẹ́ẹ̀ kaṣú kọjá bẹ́ẹ̀ ẹ̀pà kọjá bẹ́ẹ̀ gbogbo àwọn nǹkan tí àwa ń ṣe títọ́ jẹ́ nǹkan ọ̀gbìn nílẹ̀ haúsá nílẹ̀ yorùbá nílẹ̀ ìgbò wọ́n ní gbogbo ẹ̀ ń jáde dáa ni wọ́n lè yí ń dúró bá ní o tàbá ní ká máa sọ àlè sọ tán wọ́n tún wá bọ́ sórí àwọn nǹkan àlùmọ́ọ́nì tá à ń rí nínú ilẹ̀ wọ́n ròyìn wọ́n ròyìn ní gbogbo àgbáyé wọ́n ní orílẹ̀-èdè tá a wà yìí ó orí ó jẹ́ nọ́mbà wán tí ọba wa tí ọba orílẹ̀-èdè mi bá wà tó ta dànù wọ́n là lè ju gbákejì lọ tó jẹ́ wípé àwọn nǹkan àlùmọ́ọ́nì tá à ń rí nínú ilẹ̀ tó jẹ́ ti ìjọba tíjọba mójútó wọ́n ní ìjọba mójútó lọ́nà tó péye wọ́n ní ìjọba mójútó lásìkò tó yẹ kó mójútó wọ́n ń náwó lórí rẹ̀ wọ́n ń ṣe àtúnṣe lórí rẹ̀ wọ́n ń tún wọn ṣe ń gbogbo gbà wọ́n gba àwọn tó mọ̀ ń pa rẹ̀ wá láti ìlú òyìnbó tí wọ́n ń darí rẹ̀ wọ́n gba àwọn tó jẹ́ ọmọ tiwa náà tí wọ́n kó dé sọ́sọ́ wọn kó dán tí wọ́n kó sàwọn òyìnbó dì í tí wọ́n ń wo báwọn òyìnbó ṣe ń ṣe tó kálukú jọ ń ṣe tiẹ̀ tí wọ́n á jọ fọwọ́sowọ́pọ̀ tó jẹ́ wípé ìkọ́sí àwọn òyìnbó yẹn wọ́n ń wò làwọn tiwa náà wá fi ń dọ̀gá àwọn wọn níjọba ayé tó lọ àwọn níjọba ayé jọ ni o àwọn dúró nídúró wípé tí wọn bá gba òṣìṣẹ́ àwọn òyìnbó wá láti ìlú òyìnbó wọ́n fún àwọn ọmọ wa láǹfààní ó ti bá wọn ṣàdéhùn wípé kí wá sí pa gbọ́ wá tọ́ wà ń bì lọ títí lálẹ́ tó kú bí bọ́ọ̀ bá ṣe ń ṣe ọmọ fi hàn àwọn ọmọ wa ọmọ kọ́ wọn nífun àtẹ̀dọ́ rẹ̀ wọ́n sì ń san owó tó tọ́ tó yẹ tó pé òyìnbó fóyìnbó àwọn ọmọ wa náà wọ́n á fún wọn lórí ọ̀fẹ́ náà láti wípé kí wọ́n fi tinútinú tọkàntọkàn kọ́ gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè wa wọ́n máa ń kọ́ wọn gẹ́gẹ́ bí iṣẹ́ ọ̀gbìn iṣẹ́ agriculture iṣẹ́ dókítà iṣẹ́ nọ́ọ̀sì iṣẹ́ ẹnjìníà oríṣiríṣi gbogbo iṣẹ́ tí ń bẹ lórílẹ̀-èdè yìí wọ́n kọ́ àwọn òyìnbó wa tí wọ́n ń kọ́ tí wọ́n já adarí ibẹ̀ láti ara ibẹ̀ ni àwọn ọmọ tiwa náà ti wá ń di ọ̀gá tẹ̀tún wa mọ̀ báwọn òyìnbó ṣe mọ̀ tẹ̀tún mọ̀ jẹ́ àwọn òyìnbó mi lọ ọlọ́run fún wọn lọ́pọ̀lọ́ wọn ní orílẹ̀-èdè tá wà yìí ah, àwọn bàbá mi ròyìn wọ́n láwọn ọlọ́pọlọ pípé ìlọ́lọ́run dá sórílẹ̀-èdè yìí àwọn tó rí wọn pé tọ́lọ́run rọ ọpọlọ tó dá síbẹ̀ ni ọlọ́run dá sí orílẹ̀-èdè yìí wọ́n lẹ́yìn ìgbà tá à ń wí yìí wọ́n lọ kọjá bẹ́ẹ̀ graduate tí nàìjíríà bá produce wọ́n ní gbogbo àgbáyé pátápátá first class la mú ní gbogbo àgbáyé pátápátá ó wá lè jẹ́ pé orílẹ̀-èdè méjì ó lè jẹ́ mẹ́ta ó lè jẹ́ mẹ́rin yóò mú first class wọ́n ní nàìjíríà máa wà lára rẹ̀ gbogbo iye graduate bá produce jáde wọ́n lè kó kò séyìí tó lélẹ̀ nínú gbogbo wọn ibi tíjọba náwó lórí education nígbà yẹn tíjọba dúró ti education dúró ti sí ọ̀gbìn dúró ti sẹ́ mọ́tò títì gbogbo ẹ̀ mọ́ra wọn wọn ló kọjá bẹ́ẹ̀ wọn lákòyàwó wà kò sínú pé wọn gbèsè lé pààtì kan lọ́wọ́ àbí department kan lọ́wọ́ pé kó lọ ṣiṣẹ́ wọ́n wàá ṣe báṣubàṣu wọ́n kún owó mọ́ra lọ́wọ́ wọ́n ní kò tiẹ̀ sí tọ́jọ́ wọ́n ní kò sí corruption wọ́n ní corruption yẹn gangan ló jẹ́ number one tí ò sí rárá wọ́n ní kò sí rárá láyé ìjọ́un àkóyawọ́ ni kódà wọ́n ròyìn eh, pírẹsidẹ́ǹtì nàìjíríà yìí kan débi wípé wọ́n nígbà tó pawó sápò nàìjíríà rẹpẹtẹ olówó yìí kọjá bẹ́ẹ̀ wọ́n lówó yìí pọ̀ débi pé gbogbo ń ta nídìí pátá ni wọ́n rà wọ́n lówó tó wá pọ̀ ńlẹ̀ wọ́n ní wọ́n á ń sọ wípé owó wà ńlẹ̀ àwọn òrí táwọn ó fowó ṣe láàyè ìlàlá òun rasulillah alaihi wasallam àwọn bàbá mi wọ́n ń ròyìn president tó wá jẹ́ mo ti gbàgbé rẹ̀ wọ́n ní kékeré kọ́ wọ́n ló ṣiṣẹ́ fún orílẹ̀-èdè yìí débi pé ó jọ wọ́n lòun gangan ọ̀la fúnra ẹ̀ ẹ̀tọ́ rẹ̀ tíjọba ń fún un ní ná gbogbo àwọn tí ń ṣiṣẹ́ lábẹ́ ìjọba ń gbà yẹn ẹ̀tọ́ tíjọba fún wọn ni wọ́n ná aláwàsí tíjọba fún wọn ni wọ́n ń lò wọn ò máa ṣe ọgbọ́n àlùmọ̀ǹkọ́rọ́ yín kán máa darí owó ìjọba sápò ara wọn wọ́n tẹnu bọ̀rọ̀ yìí ọ̀pọ̀ gan fa ọ̀pọ̀ gan fa ọ̀pọ̀ gan tí n bá ní kí n máa sọ lọ dọ̀túnla mẹ́wàá àwà lẹ́nu ẹ̀ ẹ wá jẹ́ ká jọ sọ ẹ jẹ́ ká ṣe sókí ẹ jẹ́ ká gbètì sáàrin yìí ẹ̀yin ẹ wo gẹ́gẹ́ bí mo ṣe ń sọ gẹ́gẹ́ báwọn bàbá mi ṣe ròyìn fún mi wọ́n ní bí wọ́n ṣe finú kan kankan ṣèjọba láyé ìjọ́un wọ́n ní ṣe bó orílẹ̀-èdè yìí náà ni wọ́n ní ṣe bó orílẹ̀-èdè tá a wà náà wọ́n ti ṣe é wọ́n lórílẹ̀-èdè tá a náà ni o wọ́n ní wọn ì èmi rárá wọ́n lórílẹ̀-èdè tá a náà wọ́n ti ṣe wọ́n sì láwọn tó ṣe náà ọmọ orílẹ̀-èdè yìí náà ni wọ́n wọ́n ní kèsì pé ọ̀dọ̀ kó wọn wá láti ta wọ́n láwọn orílẹ̀-èdè yìí náà ní èlò ṣe tó fi dáa wọ́n ní kọ́dà ká tó wò ó sẹ́yìn dáadáa kéèyàn ní eh, transparency kọ́kàn ọmọ kéèyàn lákòyàwọ́ wọ́n ní ṣe báwọn ọmọ orílẹ̀-èdè yìí náà ló ṣiṣẹ́ ń gbà yẹn àkóyawọ́ yìí sì wà wọ́n ní kò sólè kò sí jìbìtì kò sí four one lẹ́nu owó wọ́n ní kò sí ń tọ́jọ mọ́ pé wọ́n ń dàvátì owó ìjọba sápò ara wọn àbí wọ́n ń ṣe nípa pín wọ́n ní kò sí so wọ́n ní gbogbo nǹkan yìí nítòjọba bá rán wọn kí wọ́n ó ṣe wọ́n ní wọ́n ń ṣe dójú àmì wọ́n lọ olórí orílẹ̀-èdè gangan jáde tí ń lọ inspect gbogbo tí wọ́n ń ṣe kò sí pójókòó ọ́fíìsì wọ́n ní gbogbo tí wọ́n wá ń ṣe pátápátá ni wọ́n ṣe dójú àmì tí ò sí manajimánají bẹ́ẹ̀ tí èsì pé wọ́n kàn ṣe ní ẹ̀rẹ̀ ẹ̀ kalẹ̀ pé ẹ̀ já ṣe kalẹ̀ bọ́ ẹ̀ kìnní kan ní kò sí yẹn wọ́n ní ká wá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí wọ́n ṣe lẹ̀ láyé ijó òun yẹn wọ́n ní ló sì wádìí sí yìí o wọ́n láwọn tìṣe kàn mọ́lé e lórí ni wọ́n láwọn tìjọ́ òun sì wà lẹ́dì sìn tó jẹ́ pé èyí táwọn wá ń kọ́ tí wọ́n ń kọ́ wọ́n lómi ò lọ́dún kan lọ́dún méjì tí fi ń lulẹ̀ ẹ wo àárín yẹn so ẹ yóò jẹ́ kákọ́ wo àlàyé tí wọ́n ṣe nípa bí wọ́n ṣe ṣèjọba láyé ìjọ́hun wọ́n láyé ìgbà tá à ń wí yìí bí wọ́n ṣe ṣe ìjọba débi wípé ọkọjá bẹ́ẹ̀ kò sí ah, wọ́n ròyìn wọ́n lọ wáyé rí o wọ́n ní ká má parọ́ wọ́n lọ wáyé rí pé àwọn ẹ̀yà kan láwọn fẹ́ dá dúró àwọn ẹ̀yà Ìgbò wọ́n ní wọ́n láwọn fẹ́ dá dúró àárín yẹn ni wàá rántí dáadáa bí wọ́n ṣe sọ wọ́n láwọn ẹ̀yà Ìgbò wọ́n láwọn fẹ́ dá dúró kọ́dà wọ́n ní wọ́n dá dúró lágídí wọ́n ní ìyẹn wá diṣu àtàyàn ẹ̀yàn wọ́n ló dogun wọ́n ní wọ́n jà lọ wọ́n jà bọ̀ wọ́n padà padà sórílẹ̀-èdè yìí. ibẹ̀ yẹn kọ́ lèmi ń lọ o ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ tọ́láwọ̀ gbàdúrà ogun àti gbàdúrà wàhálà Yorùbá nation wọ́rọ́wọ́ ní ń bọ̀ wá treni rẹ àlàáfíà ní fi ń bá bọ̀ wá ọ̀tọ́mátìkì sí ni ọ̀tọ́mátìkì ni treni Yorùbá Nation wọ́n rọ́wọ́ ló dẹ̀ ń bọ̀ epo tonu ọ́ìlì tó gbogbo nǹkan tó yẹ kó ní ló pín sára ẹ̀ táyà dúró re sẹ́mọ̀ pé irin táyà rẹ̀ ni irin dùn la òríjínà rin wọ́n fi ṣe ní a fi gbogbo ẹ̀ kalẹ̀ ìní ń bọ̀ wọ́rọ́wọ́ àlàáfíà ní ń bá Ọlọ́run ní ọlọ́run jẹ́ ká rí ọlọ́run ní jẹ́ ká rí wàhálà ogun ò ní wọ orílẹ̀-èdè wa yìí kò ní wọ ilẹ̀ yorùbá pàápàá jùlọ àmì àṣẹ ẹ wá wo àárín yẹn gẹ́gẹ́ báwọn tó wà láyé ńgbà yẹn ṣe ṣàlàyé wọ́n ní wọ́n ṣe ìjọba ah, wọ́n lọ da láyé ìjọ òun ká má tara wa gbogbo tó jẹ́ ní tíjọba máa ń ṣe fáráàlú wọ́n ní gbogbo ẹ̀ pátá ni wọ́n mójútó ni wọ́n ń ṣe wọ́n sì ṣe dójú àmì wọ́n ní wọ́n ṣe ó tọ́jọ́ tí gbogbo èèyàn ń ṣàdúà débi wípé àwọn òyìnbó gangan wọ́n wá ń sáré wọ orílẹ̀-èdè wa láti wá bá wa ṣiṣẹ́ torí wípé wọ́n lówó wá gbé pẹ́ẹ́lí ó gbé tóyìnbó lulẹ̀ wọ́n ló gbówó òyìnbó lulẹ̀ pátápátá táwọn òyìnbá wa ṣe ń sá lọ òun ṣe ti gbogbo orílẹ̀-èdè fẹ́ẹ́ tán gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà rẹ̀ ní ń sá wá sọ́dọ̀ wa wọ́n sọ débi àwọn Ghana gan kó àwọn Ghana sí wá wọ́n ló kọjá bẹ́ẹ̀ tó ì jẹ́ pé wọ́n wọ̀lú yìí náà débi wípé àwọn náà ń jẹ àwọn náà mu ibi wọ́n tún orílẹ̀-èdè orílẹ̀-èdè yìí ṣe dé tí wọ́n tún ṣe dé tí wọ́n sì lákòyàwọ́ gbogbo tó yẹ kí ọjà àǹfààní aráàlú tí wọ́n mójútó wọ́n lómi ń yọ ní yanturu omi ẹ̀rọ wọ́n lómi ń yọ tí ò sínú wípé omi ń lọ wọ́n ní náà ìjọba dúró sim wọ́n ní kò sí bọ́jọ́ ṣe lè rọ̀ tó o kò sí bàrà ṣe lè sán tó o àwọn òpó tí wọ́n ń rì yìí wọ́n ní wọ́n gbẹ́ kòtò rẹ̀ tó jìn wọ́n sì kì í tọ́ dáa wọ́n tún fa àwọn wáyà mú mọ́lẹ̀ débi wípé bátẹ́gùn bá fi ojú kan náà wọ́n wà wọ́n ní wọ́n á de wáyà rẹ̀ tó dúró digbí kò sí aláya afẹ́fẹ́ tó mi wáyà láyé ìgbà náà wọ́n ní kò sí bójú sì lè rọ̀ tó bátẹ́gùn sì lè rọ̀ tó bí tó sì lè fẹ́ tó bára sì lè sán tó wọ́n ní wọ́n ìpaná ilé ìlọ gbogbo náà ní pátápátá ẹ wo àárín yẹn ẹ wo wọ́n kà ọ́ pọ̀ ẹ wá jẹ́ ká dánu dúró lórí yẹn ah, mo kí gbogbo wa o mo kí wa gbogbo ẹ̀yin tí ẹ̀ ń tẹ̀lé mi bọ̀ ẹ̀ ń tẹ̀ jẹ́ bàbá mi ẹ̀ ń tẹ̀ jẹ́ màmá mi n tí ń sọ yìí yé yín ju bí mi ṣe ń sọ yìí lọ torí pé mi ètí ẹ̀ tí lálàá pé mo wáyé ẹ̀yin sì wà nígbà náà inú mo fi ló yé ẹ̀yin dáadáa ṣùgbọ́n làákàyè tẹ fún mi àṣẹ tẹ fún mi pé máa wí ètò inú mímí náà sọ ọ́ torí ó ń wù mí kí Yorùbá Nation wáyé kó sì má pẹ́ ẹ rí i wípé láyé John tí wọ́n ń sọ̀rọ̀ yìí wọ́n ní lẹ́yìn èyí tó ṣẹlẹ̀ nípa àwọn ẹ̀yà kan fẹ́ dádó ẹ̀yà Ìgbò tí wọ́n ti parí rẹ̀ tí wọ́n ti padà wọ́n ní kò sẹ́yà tó ronú wípé wọ́n dá dúró torí wípé tápé jíjẹ mímu bá ní wọ́n ní gbogbo nǹkan lọ déédéé tó bá pé ètò gbogbo tí ìjọba máa ṣe ni wọ́n lọ lọ déédéé wọ́n ní kẹ̀sí pé torí wípé bóyá wípé tí wọ́n ń ṣe ọ̀dà tí ìjọba ń ṣe bóyá wọ́n ń tọ́jú ibìkan ju ibìkan lọ bóyá ẹ̀yà ń jà wọn kan ju ibìkan lọ wọ́n ní kò sí wọ́n ní déédéé ni wọ́n pín gbogbo ẹ̀ déédéé ni wọ́n ní wọ́n ń ṣe ẹ wàá rí yẹn ńlọ́wọ́ àfà tóbi wípé wọ́n ní kọ̀sẹ́nì kankan tó ronú wípé òun ọ̀yà wọ́n ní kò séde kankan tó tó tó ronú rẹ o ẹ jẹ́ ká wá fi dé ibi tá a dé lónìí yìí torí èmi ti pariwo nǹkan kan sẹ́yìn wípé tíjọba bá ṣe dáa tíjọba ṣe ń tọ́ yẹ kí wọ́n ṣe lásìkò tí ìjọba wa bá náwó síbi tó yẹ kí wọ́n náwó sí lásìkò tí ìjọba bá ṣe gbogbo ẹ̀tọ́ tó jẹ́tọ́ wọn tí wọn ò jẹ́ ká máa rán wọn létí tí wọn jẹ́ wípé wọ́n ṣe níṣe wípé wọ́n kọ́kọ́ fara ni wá lọ gbáà bí ọdún márùn ọdún mẹ́rin kó tó di pé wọ́n ń ṣe pétérépétéré fún wa tí ò sí nu wípé ètò ọ̀gbìn ìjọba dáwọn àgbẹ̀ dá iṣẹ́ wọn ẹ mọ̀ pé sí àgbẹ̀ ó ṣiṣẹ́ kékeré fa tágbẹ̀ ọ̀bá lọ́wọ́ sísí ọ̀gbìn ebi ọ̀pá orílẹ̀-èdè yìí tí ìjọba bá kọ̀ jálẹ̀ pé àwọn ò lọ́wọ́ sí rárá òkú ọmọ sùn ni tẹ̀bí ọmọ pa àwọn èèyàn kí ìjọba lọ́wọ́ sí i kí wọ́n ran àgbẹ̀ lọ́wọ́ kí wọ́n ra katakata kalẹ̀ kí wọ́n ra kẹ́míkà kalẹ̀ kí wọ́n ra àwọn irinṣẹ́ kalẹ̀ lóríṣìíríṣìí kí wọ́n fún wọn lówó tó tówó owó tó péye tí wọ́n máa fi ṣiṣẹ́ lórí oko wọn kí èrè tó pọ̀ yanturu èrè ọ̀wà gorí orí èrè ni ó fi máa jáde kíjọba tún wá dúró tán wípé gbogbo àwọn nǹkan oko tẹ̀ ń gbé jáde yìí ìjọba ó tún wá máa ra àwọn ìtọ́pọ̀ ń wọ́n mọ̀ tó tà sí òkè òkun àwọn mọ̀ rere ń bẹ̀ dẹ́ wọ́n mọ̀ rà lówó tó dáa lọ́wọ́ àwọn àgbẹ̀ wa ṣùgbọ́n àwọn ìjọba tó wá wà ń tà yìí sáwọn ń ṣe gbogbo nǹkan tí àwọn aráyé jọ̀hún ṣe àwọn ìjọba jọ̀hún tí àwọn mi ń ròyìn fún mi yìí ìní wọn wá fi ń yé mi ń sìn wípé kó wá jẹ́ pé bí ṣe ń ṣe bọ̀ láyé ìjọ̀hún tí a fi ń kọ́ cocoa house tí wọ́n ń kọ́ television house tẹ́ pé wọ́n ní gbogbo áfíríkà pátápátá wọ́n láàlá kọ́ ní television house first in Africa gbogbo áfíríkà pátápátá ẹ wá wo gbogbo ọgbọ́n tí náà bàbá Awólọ́wọ̀ ló gbogbo àwọn tí wọ́n ti ṣe sẹ́yìn tí wọ́n fi ṣe tó fi yẹ wọ́n tí wọ́n fi ṣe tó fi dáa tí wọ́n fi dé ṣe tí gbogbo òlu fi tùbà tó tùṣẹ́ tí wọ́n ṣe débi pé yẹn ń ké bí ẹyẹ eku ń ké bí eku èèyàn ń fọhùn bí èèyàn wọ́n náwó sí ètò ẹ̀kọ́ lọ́pọ̀ yanturu wọ́n náwó sí ètò ìlera lọ́pọ̀ yanturu wọ́n náwó sí ètò omi lọ́nà tó pọ̀ yanturu wọ́n náwó síbi náà ìjọba lọ́nà tó pọ̀ yanturu gbogbo wọ́n náwó sí títì lọ́nà tó pọ̀ yanturu gbogbo àwọn nǹkan tí wọ́n wá ń ṣe yìí gbogbo àwọn nǹkan tó jẹ́ nǹkan ìjọba tó kàn jọba jẹ́ pé ìnìjọba ń ṣe fún wa wọ́n ń ṣe lójú àmì wọ́n sì ń ṣe lọ́nà tó wọ́n ń ṣe lọ́nà tó wọ́n ń ṣe lọ́nà tó jẹ́ wípé ah, kò sẹ́nu ẹ̀gán bẹ́ẹ̀ kò sátàdà nínú gbogbo ẹ̀ kò sí nínú wípé ah, kí wọ́n ṣẹ̀gàn wípé ẹwọ́n tí wọ́n ṣe wọ́n ní kéèyàn fi tẹ̀gàn sí kó tún yọ tẹ̀gàn kúrò níbẹ̀ wọ́n ní ìjọba ayé ijó ọ̀hún wọ́n ṣe gbogbo ẹ̀ dójú àmì káwá pé bí ìjọba ayé ijó ọ̀hún ṣe ṣe tí wọ́n ṣe dójú àmì bẹ́ẹ̀ làwọn ìjọba yìí náà wá ń ṣe bàbá mi sọ̀rọ̀ náà wọ́n dorí kodò wọ́n mìírí wọ́n mi rí omi ń bọ́ lójú wọn báyìí omi ń sàn jáde báyìí lójú wọn tómi ń kán tó tómi ń kán tó orí tèmi gan náà wú ó tó lè ọ́fíà orí mi wú mo wá ń bi bàbá wípé kí ló ń pa yín lẹ́kún gan kí ló ń mórí yín wú bàbá wa ní àròkàn ilé mú ẹkún àsundakẹ́wàá wọ́n láròkàn ní mú ẹkún àsun ìdákẹ́ wọ́n tó bá jẹ́ wípé báwọn ìjọba tó ṣe láyé ijó ọ̀hún nígbà táwọn náà wà ń kékeré táwọn sì gbọ́n táwọn sì làákàyè táwọn mọ ọ̀tún táwọn mọ tí ń lọ táwọn sì mọ bílẹ̀ ayé ṣe rí tí làákàyè wà fáwọn dáadáa pé ntọ́ da lélẹ́yìí ntí ọ̀dà lélẹ́yìí táwọn da mọ̀ gèrègbè wọ́n ní kó jẹ́ pé bí àwọn ìjọba tọ̀hún ṣe ṣe lọ tí wọ́n ṣe tọ́ dáa tí wọ́n ṣe tọ́ yẹ wọ́n tí wọ́n ṣe tí gbogbo aráàlú ṣàdúà fún wọn tí wọ́n ṣe tí gbogbo aráàlú pátápátá tí wọ́n ń jó tí wọ́n ń yọ̀ tí wọ́n wá dá ìyàmà ní tí wọ́n ń pè níyà gangan wọ́n kàn ń kà wọ́n ń dictionary ni pé ìyà ń jẹ èèyàn wọ́n ìsinmi náà fi ìyà ń jẹ èèyàn wọ́n mọ túmọ̀ ẹ̀ wọ́n mọ túmọ̀ ẹ̀ rárá hungry gangan wọ́n kàn ń kà nùwé ni wọ́n sọ pé belle full ní broken yẹn tó jẹun yó ẹni tẹ́bi ń pa hungry man wọ́n kà ń kà nínú ìwé ni wọn ò mọ túmọ̀ rẹ̀ lára torí pé ẹni tó jẹun yó ní gbogbo ìgbà tí ń jẹ àjẹyó àjẹsẹ́kù oúnjẹ tí wọ́n bá tún jẹ́kù tí wọ́n tún sẹ́kù gan tí wọ́n tún ń dà fáwọn ẹran táwọn ẹran tún jẹ yó tí wọ́n tún jẹ sẹ́kù lẹ́lẹ̀ wọ́n wá ń kọ́ wọn ní hungry school pé tẹ́bi bá ń pààyàn ni à ń pè ní hungry àwọn tó ń bi ọ̀gá wípé kí ni ìtumọ̀ kébi ọ pààyàn ọ̀gá wa ní hungry is hungry now ah hungry is hungry tẹ́bi bá ń pààyàn ebi ń pààyàn wọ́n dẹ̀ ní ajá tó ti yó kò lè bá èyí tí ò yó ṣeré èyí tí ò yó o èyí tẹ́bi ń pa yẹn máa kanra ó lè bu èyí tó ti yó jẹ hungry yẹn làwùgá wa ń ṣàlàyé fún ọ̀pọ̀lọpọ̀ ń sùn wípé hungry is hungry tí ebi bá ti ń pààyàn arọ́ mọ̀ ara èèyàn ní balẹ̀ mọ́ inú èèyàn ní dùn wọ́n wá láwọn ọmọ tí ń jẹ́ hungry wọ́n kọ́ wọn kọ́ wọn sùn wọn ò mọ́ torí pé ebi ọ̀pá wọn láyé ìjọ́un nísìnyí àwọn ọmọ wa dọ́ngírì mọ́ o òun kálukú ló dá hungry mọ́ lára ilé bàbá mi wá ń sọ wípé báyé ìjọ́un ṣe rí ni làwọn ń rò lọ òun làwọn ń rò lọ títí tẹkùn fi ń gba àwọn táwọn dorí kodò àwọn ọ̀wá omijé káàkiri omi ní bọ́ta lójú àwọn fúnra wọn fúnra rẹ̀ àwọn ń rò lọ́gbà ipe báyé jọ̀hún ṣe rí yẹn láwọn ìjọba tó ṣe tí wọ́n fi inú kan kankan ṣe débi wípé ẹlòmíì gan ọ̀kọ́ létí ikú nínú wọn ẹlòmíì ọ̀rá mọ́tò lẹ́yìn tìjọba tó fi kú ọ̀pọ̀lọpọ̀ wọn ò nílé iṣẹ́ kankan wọn ò sí lákàǹtì tí wọ́n ń rọ́wó sí lẹ́yìn àkáǹtì ẹyọ kan tí wọ́n ní tí a ń kówó oṣù wọn sí tí a ń kó àláwáǹsì sí. wọ́n ní wọn ò sì nílé sẹ́ńdù òyìnbó kì í ṣe pé wọ́n ń kó àwọn owó wa yìí wọ́n wá ń lọ dálé sẹ́ńdù òyìnbó táwọn ọmọ orílẹ̀-èdè yìí ò ní mọ̀ wọ́n wá ń forúkọ míì sí àwọn míì bá wọn darí rẹ̀ wọ́n ní kò sí o wọ́n nínú kan ọkà kan ìnáwó fi so orílẹ̀-èdè ńgbà yẹn wọ́n ní débi wípé ọ̀gá ń chẹ́ẹ̀kì ọ̀gá ni níléeṣẹ́ ìjọba kan ọ̀gá bíi mẹ́wàá lè wà ń bẹ̀ ọ̀gá ọmọ chẹ́ẹ̀kì ọ̀gá ọ̀gá ọmọ chẹ́ẹ̀kì ọ̀gá tí ń bẹ̀rẹ̀ àwọn wò kò wá sólè kò sí corruption kò sí àpapín kò sínú pé ẹ ká fi gbóngbó lù wọn ò rí wa ẹ ká kólé ìsápò tiwa wọ́n ní kò sí o ẹni tó bá dán wò ẹlẹ́ni tó bá dẹ̀ wọ́n gbà yẹn ìtọ́ bá fi mú tí wọn ọ̀rá má gbà kí wọ́n pa á ah! wọn ní kò ní jáde lẹ́wọ̀n tí èkú wọ́n lẹ́wọ̀n ní òkú sí wọ́n lẹ́jọ́ tí wọ́n ń dáńgbà yẹn nìyẹn tí wọ́n bá ilé kówó ìjọba jẹ tí wọ́n bá ilé gbá mú kòrókòró wípé lóòótọ́ ló kówó ìjọba jẹ wọ́n ní wọ́n ọ̀rá má gbà ni wọ́n lófin wà nílẹ̀ wọ́n ọ̀rá má gbà ni wọ́n láwọn sọ́jọ́ sí náà fún un kódà àwọn ìní ní kí wọ́n pa látàyà wọ́n látẹ̀sẹ̀ wọ́n ti ní kí wọ́n yìn bọ̀ wá wọ́n máa ń wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́n máa wẹ́rẹ́wẹ́rẹ́ lọ lòkè títí tí ó fi dórí rẹ̀ wọ́n ní wọ́n wá bẹ́ nìkan re kọ́dọ̀ nìkan ipò ìjọba jẹ inú òjò fi wọn ṣiṣẹ́ o láyé òun wọ́n ló fi wọn kankan mú wọ́n ló fi tí wọ́n ń ṣe yẹn ẹnì oníkálukú sì bẹ̀rù ẹ̀wọ̀n wọ́n láwọn lọ́ọ̀yà àgbà yẹn ah! wọ́n lọ kọjá bẹ́ẹ̀ àwọn dókítà àgbà yẹn ẹnjìníà nọ́ọ̀sì lẹ́kítọ́rọ́sì tíjà gbogbo àwọn òṣìṣẹ́ ìjọba pátápátá wọ́n ní wọ́n lè ńlẹ̀ kọjá bẹ́ẹ̀ àtàwọn òṣìṣẹ́ aládàáni tara wọn gan wọ́n ní wọ́n lè ńlẹ̀ kọjá bẹ́ẹ̀ wọ́n lọ kọjá wípé à ń ṣe ìṣekúṣe lórílẹ̀‐èdè yìí à ń rin ìrìnkúrìn lórílẹ̀‐èdè yìí wọ́n ní kò sí bí òyìnbó náà ṣe lè le tó kò lè bá ọ̀nà èrú wo orílẹ̀‐èdè yìí tó bá ti dé airport wọn ti mú un tó bá wá sí yọ ṣàlàyé kò wá jọ sí i tó jẹ́ pé àwọn àlejò gan ti jù wá lọ àwọn míì gan ti dun onílé tàdá wọn mọ̀mọ́ tí wọ́n ti gbọ́ Yorùbá tí wọ́n gbọ́ Haúsá tí wọ́n gbọ́ Ìgbò tẹ́ẹ̀ lè dá ẹlòmíì mọ̀ wípé kì í sọmọ orílẹ̀ yìí wọ́n ní ẹ wá wò ó bá ń ṣe mójútó orílẹ̀-èdè yìí láyé ìgbà táyà wọn ń sọ yìí tó bá jẹ́ pé bẹ́ẹ̀ wọ́n bá mójútó orílẹ̀-èdè yìí nísìnyí tá a wà yìí wọ́n ní kìbámọ̀ dá o wọ́n ní àwọn sì ń bọ̀rọ̀ lọ àwọn èdè bẹ́ẹ̀ o mo ní ń tẹ̀lé yín bàbá mò ń tẹ̀lé yín kẹ́jẹ́kẹ́jẹ́ bẹ́ẹ̀ ṣe ń rìn tẹ́ ẹ tẹ̀yìn bá kọ́ dọ́rọ́ tẹ́ ẹ fọwọ́ sí kọ́ káràbàdí lẹ́yìn tẹ́ ń tẹ́ kẹ́jẹ́ tẹ́ mọ́ padà ní mo ní ń tẹ̀lé yín bàbá ìsáré gbáwájú yín o ẹ̀rí pé yìnyín mọ̀ wá bàbá ló kú làákàyè yóò dá fún ọmọ mi ọ̀dàgbà mọ́lámí àṣẹ ọ̀dàlẹ̀ mọ́lámí àṣẹ làákàyè rẹ ò ní jọba mọ́lẹ́yìn mo fi jọ bàbá <laughs> ẹ gbọ́ bàbá mi sọ pìtìpìtì ọ̀rọ̀ bàbá mi sọ̀rọ̀ yìí ọ̀pọ̀ wọ́n tún sọ dàrin kan wọ́n dorí kodò omi tún bọ́ lójú wọn wípé ṣé orílẹ̀-èdè yìí sì lè dáa mọ́ wọ́n ní ṣé orílẹ̀-èdè yìí lè dáa mọ́ báyìí wọ́n níbi táwọn ti ń tukọ̀ orílẹ̀-èdè ibi tí wọ́n bá a dé yìí ṣé ó ṣeé ṣe tí Jésù gan bá wáyé tí ànábì bá wáyé tọ́nùmílà bá wáyé ṣó ṣeé ṣe kí Nàìjíríà padà sí bó ṣe wà lẹ́yìn mọ́ bàbá mi bi mí bẹ́ẹ̀ mo ní bàbá kò dájú kò dájú pé orílẹ̀-èdè yìí lè padà sí bẹ́ẹ̀ ṣe ròyìn yìí ṣe mọ̀ pé kò sójú mi bàbá ẹ ì tí ì bí mi rárá ẹ tí ì pálàlà pẹ́ bí mi èmi ò rò pé ó lè padà o ọ̀dà bàbá mi wá ní kí n ṣàkàwé kan mo ní bàbá mi yín ogún mo lábẹ́ àṣẹ ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà fún yín bàbá mi o ẹ̀ ní dàgbà yẹ̀yẹ́ bàbá lábẹ́ àṣẹ mo ní ẹ̀wọ̀ ń ṣe yìí bẹntiró wọn gbé láti àpò kan tí wọ́n gbé lọ àpò mẹ́wàá bẹntiró ní sọ bàbá o ẹ tún wá wo kẹró kẹró tá a fi ń dáná nulẹ̀ kẹrosínì bàbá mi ẹ wo gáàsì yìí ẹ wo gáàsì tá a fi ń dáná táwọn iléeṣẹ́ ńláńlá ń lò tá a tún lo kéjere rẹ̀ tá a fi ń dáná nulẹ̀ bàbá mi awogi ìdáná wọ́n ti ń ṣẹ́gi látòkò tí wọ́n ń kó lẹ́kọ́ wọ́n ti ń figi ṣèédú tí wọ́n ń kó lẹ́kọ́ bàbá mi gbogbo nǹkan ti léwó dọ́là tí wọ́n ń fi méjì gbà wọ́n kó eh, dọ́là méjì wá inú wọn fi gba náírà ẹyọ kan two thousand ni èyí ó kó dání tí ó fi ra dọ́là ẹyọ kan sí bàbá mi ṣé owó tí àwọn wa lọ fi ra katakata wá ń lo èbó jẹnẹrétọ̀ wá ń lo èyìnbó gbogbo àwọn nǹkan táwọn ọmọ ibo ń tà rẹpẹtẹ tí a fi kó wọ Nàìjíríà pẹ̀lú owó dọ́là ṣé lẹ́ẹ̀sì wọ́n tà ni àbọ̀ wọn wo bàbá mi lọ́wọ́ wo wọ́n tà á mo ní bàbá mi yín ogún inú wàhálà tí a kó wa sínú o bí àwọn náà sì ti mọ̀ wípé tí owó bẹntiró bá ti lọ òkè ha tí owó bẹntiró bá ti lọ òkè ah, bàbá tówó kẹró lọ òkè tí wọn ò fún dísù láàyè tí dísù yọrùn sọ tó ju owó bẹntiró lọ tí gáàsì náà gbẹ̀yìn tó sáré fò tó náà kọjá wọn bàbá mi gbogbo nǹkan ni ó léwó kọjá bẹ́ẹ̀ gbogbo nǹkan tá ń tà ni ó léwó. yóò léwọ́ àṣejù ó sì wọ̀ ọ́ owó tó ra ọjà lẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ téèyàn ó fi tírélà kó wálé márúwá ló kó ń sìn yìí márúwá owó téèyàn ní láyé ìjọ́hun tó wá mú ilé èkó tó ra ọjà tọ́jà wá kún tírélà kàbí méjì tó wọ kẹ́jẹ́kẹ́jẹ́kẹ́jẹ́kẹ́jẹ́ tó wọ débi tí ó ti tajà tó sanwó fọlọ́kọ̀ tí ẹ jẹ́rú lẹ̀ bàbá mi dèdí owó nísìn ọjà tó kúnnú mọ́rúwá ní ọ̀rà kọ́dà yóò tún wà fún náà láti jókòó lẹ́yìn ṣé nísìnyìí tí a bá wá gbowó epo wálé bàbá ṣé gbogbo tó ti wọ́n yìí tó ti lo òkè pátápátá só lè wálẹ̀ mọ́ bàbá mi kò dá mi lójú pé orílẹ̀-èdè yìí lè dá a mọ́ o kò dá mi lójú kò dá mi lójú wípé ibi tá a bá a dé lónìí yìí orílẹ̀-èdè yìí wá lè padà sí tàtẹ̀yìnwá bí eh, pírẹsidẹ́ǹtì kan bá ṣe lẹ́yìn tí gbogbo wa ń rọ̀gbì ìpele lórí ipò ebi pọ̀ o ebi pọ̀ o wàhálà pọ̀ ń lu o owó wọn o gbogbo nǹkan ló dàrú o tọ́ba wá pò ń bẹ̀ tán tá a fi pè sí lọ tá a fi bú sí lọ tí gbogbo wa kẹ́yìn sí ta mú lọ́tàá tómi bá tún wá débẹ̀ tó jánu fún wa bí bàbá Tinubu tó ní epo tí wọ́n ń tà ní two hundred tí wọ́n gbé lọ three hundred ń padà bọ̀ wá two hundred tọkàn wá balẹ̀ tá a wá ó ìpele yóò tún sọ̀lú dẹ̀rọ̀ gan o dèétà ń bá bọ̀ lọ. níjọ́ wọ́n gbọ́ pàṣẹ lé lọ́wọ́ àtijọ́ náà lè pọ́ ti fò látàpò kan tó ti la àpò mẹ́wàá ìlà ń bá yídò ní bàbá mi bí wọ́n bá dá owó epo padà sí ten naira per litre ọjọ́ ò lè wálẹ̀ mọ́ ah bàbá mi ní okú làákàyè okú làákàyè ọmọ mi èmi lọ́jọ́ okú làákàyè orílẹ̀-èdè yìí ò lè dá a mọ́ kìí ṣe pé gbogbo owó tí wọ́n fi tún orílẹ̀-èdè yìí ṣe bàbá ní sọ bẹ́ẹ̀ fa wọ́n ní ẹ ti kó lókè òkun gbogbo owó tó yẹ kí wọ́n ná lórí títì lórí ilé ìwòsàn lórí ilé ìwé lórí ọ̀nà tá à ń rìn lórí wọ́n ní kódà bàbá mi sọ débi wípé wọ́n ló yẹ kí gbogbo wọn máa gbowó oṣù bẹ́ẹ̀ ti ń ṣe ń lo èbó tóbìnrin bá lóyún wọ́n lóbi ọmọ gbàdúrà kún fóun lóyún ni torí wípé ìjọba tẹ́wọ́ gba oyún ní báyìí ìjọba ló fún lóyún yóò máa gbowó oṣù tóyún yóò mọ̀ sì gbọ́ owó oṣù tiẹ̀ gangan wọ́n ló ń jẹ ọ̀fẹ́ ni oògùn ọ̀fẹ́ ni ìwòsàn ọ̀fẹ́ ni gbogbo tí wọ́n bá lò pátá tọmọ yóò fi dàgbà ọ̀fẹ́ ni ǹjọ́ wá rí bẹ́ẹ̀ lórílẹ̀‐èdè yìí só rí bẹ́ẹ̀ gbogbo owó tó yẹ kó fi ṣàǹfààní fún wa yìí làwọn ń pín bàbá mi kọ́ à ìgbẹ́kọ̀ dájú ọ̀sápẹrẹ kò hàn kankan wípé orílẹ̀-èdè yìí a lè kankan bẹ̀ mọ́ bàbá mi wá fi wé tírélà tó já látòkè tí bírèkì rẹ̀ wọ́n ní hànú ló gbọ́ wọlé pa wọ́n lọ́kọ̀ ti já bírèkì wọ́n lọ́lọ́ nìkan ló wa ló lè wa o. láyé ìjọ́hun bàbá mi ní fi ní sọ̀yẹ́ o wọ́n nílẹ̀ haúsá nìkan lóníbàárà wà wọ́n nílẹ̀ haúsá nìkan gàbádáyà àwọn lọ́fọ́ múbára wọn wọ́n nílẹ̀ haúsá nìkan ni wọ́n níbi tí wọ́n bá orílẹ̀-èdè yìí dé lónìí yìí fine bara ti kún gbòòrò ni system bara wọ́n lè rọ́pọ̀lọpọ̀ èèyàn tó wọ kóòtù ẹ rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó wọ agbádá kọ̀m̀bílìtì wọ́n lẹ́rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó wọ shirt and trousers nígbà tí ń lọ bí iṣẹ́ wọ́n lẹ́lómi ó tún fa báàgì dání tó bá ń lẹ̀ mọ́ lẹ́gbẹ̀ẹ́ báyìí òun ni ọmọ tọrọ wọ́n ló ń kálukú wá dóhùn wákà ẹlòmí òkú òǹdù tí wọ́n ti bí yóò wá gbé àpò kẹjẹrẹ lọ́wọ́ báyìí yóò wá múwèé adásàlátù kan dání aláwọn tọrọ owó mọ́sálásí káàkiri ni ẹ ọgbọ́n owó chọ́ọ̀chì owó iléfá wọ́n làwọn ń wá káàkiri owó yọ̀ọ̀sùn òǹkàlùkù wa ń fi ọgbọ́n gba bára bàbá mi tún wá ké wọ́n ní àá tí bàbá mi tọ́dún márùn-ún sóòní kíní ni ọmọ ṣẹlẹ̀ wọ́n ní kíní ni ọmọ ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wọ́n dẹ̀ wá ní ebi tá à ń wò yẹn bàbá ló ń sọ bẹ́ẹ̀ kó ń ṣèmi o wọ́n lébi tá à ń wò tó yọ sí wa wẹ́rẹ́ yìí wọ́n láwọn rò pé bí wọ́n láwọn rò yí pé bí ti súnmọ́ wa ni wọ́n lọ dàbí màdúgùrì sẹ́kọ̀ọ́ ni o wọ́n ní fúláìtì ebi la rí fúláìtì rẹ̀ wọ́n ní ní bàbá lọ tán náà yàn tẹ́lù gbọ́nkálukú yìí wọ́n lébi gangan ò tí ì súnmọ́ wa o wọ́n ní kọ́lọ́ mọ́jà rọ́rùn ebi o mọ́lámí àṣẹ wọ́n ní ìjọba yìí ọ̀láàánú wa ìjọba ọ̀láàánú wa wọ́n ní gbogbo ẹnu làwọn fi sọ bíjọba ọba gbé àwọn kọ́ wá gbé àwọn wọ́n níjọba ò láàánú wọ́n ní gbogbo owó wa pátá làwọn ń ṣàpapín apápín ni wọ́n ní kó wọ́n láwọn ọ̀mọ̀ wá léèyàn mo níbi ibú bàbá mi wọ́n ní wọn ọ̀mọ̀ wá pé èèyàn ni wá wọ́n nígbà tí bò bá súnmọ́ ìlàjò èèyàn lójú wọn wọ́n ní kàn kà wá bígbà tá a bá ń ka adìẹ tó wà ní òkùnkùn ńlá wọ́n nígbà wọn bá wá kà wá lórí population wa ni inú òtún ti sòjóró fún wa ibi tó jẹ́ èèyàn mẹ́wàá wọ́n kọ́ léèyàn wá mílíọ̀nù wọ́n mọ̀ fi yún gbowó wọ́n ní tàbá ti tún wá rápálá tá a dìbò tán wọ́n láì ṣe èèyàn mọ́ o wọ́n ní kọ́dẹ̀ ẹranko bẹ́tà wa wọ́n ní bíjọba ti orílẹ̀-èdè wa yìí bó ti rí nù wọ́n ní kò rí bẹ́ẹ̀ lu èbó o wọ́n ní kò rí bẹ́ẹ̀ wọ́n láwọn òyìnbó ń ṣàánú ara wọn ìlọ́fà táwọn èèyàn wá fi ń họ lọ́bẹ̀ ẹni ọba ráyè wọ ọbẹ̀ ọtẹ lọ́rùn kó kú síbẹ̀ ju kó wá kú nàìjíríà lọ wọ́n ní tán fàánù o wọ́n ní tán fàánù bàbá wa ní ká padà sẹ́yìn níbi ọ̀rọ̀ tá a ti ń bọ̀ wọ́n ní sọ̀rọ̀ màá pé yorùbá nation ọ̀rọ̀ yorùbá nation la débẹ̀ mo ní ìgbàgbé bàbá mi mi ò gbàgbé o bàbá yorùbá nation la fi bẹ̀rẹ̀ nígbà tí bàbá wa ti folóyè dr sunday ọdẹniyí adéyẹmọ aka ìgbòhòṣà tí wọ́n bẹ̀rẹ̀ wípé kọ́mọ yorùbá dá dúró yorùbá nation káwọ ọmọ yorùbá ká dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè wọ́n ní kò sí mìmì kan tí ó mì wá wọ́n ní sáká lára dá wọ́n lọ́pọlọ wá gbé e wọ́n ní làákàyè wá gbé e wọ́n lọ́gbọ́n wá gbé e wọ́n ní kò sínú wípé ẹ̀rù ọmọ bà wá tí Yorùbá nìṣàn bá délẹ̀. wọ́n ní ṣùgbọ́n àwọn olóṣèlú ti ń jẹ àwọn olóṣèlú tó jọmọ Haúsá àwọn olóṣèlú tó jọmọ Ìgbò àwọn olóṣèlú tọ́jọ́ ọmọ Yorùbá àwọn olóṣèlú tọ́jọ́ ọmọ Middle Belt wọ́n láwọn yìí ń ráta pọ́nlá gidi wọ́n ní wọ́n ń rí ata pọ́nlá wọ́n lókèlè wọ́n tóbi gbogbo ẹ̀kẹ́ ló wú gbogbo okùn lọ́yọ́ àwọn eléyìí ọ̀wá ní la ojú kalẹ̀ igbe kí Yorùbá ní sọ wù bàbá mi ní ṣàkíyèsí dáadáa o mo ní ń tẹ̀lé yín bàbá ṣàkíyèsí dáadáa o ó rí i wípé bí Chief Sunday Adéníyì Adéyẹmọ èké Ìgbòho bó ṣe múra kankan tí gbogbo wa gbá tẹ̀lé lẹ́yìn pé Yorùbá nation là ń fẹ́ o àfi orílẹ̀-èdè yìí mọ́ wọ́n ní kẹ̀sí pé kó dùn mọ́pọ̀lọpọ̀ èèyàn wọ́n ló dùn mọ́pọ̀lọpọ̀ èèyàn wọ́n ní ṣùgbọ́n àṣìṣe kan ń bẹ tá a ti ṣe àṣìṣe kan ń bẹ tá a ti ṣe sẹ́yìn wọ́n ní kọ́dà àwọn gan bẹ lára àwọn tó ṣàṣìṣe yẹn mo ní bàbá mi irú àṣìṣe wo nìyẹn o ah. <laughs> bàbá wa rẹ̀rìn lọ́gbà bàbá náà ti ṣe àṣìṣe sẹ́yìn àṣìṣe yẹn ní kóyà jẹ wá àpọ́nlọ́mọ ah, sánú wa bàbá bàbá lámì àṣọlọ́mọ sánú wa kórèyà kúrò lórí wa fa ebi yìí pọ̀ àìrówó ná pọ̀ gbogbo àwọn obìnrin ló ti daṣẹ́wó tán gbogbo àwọn ọmọ olówó ọmọ wa ló ti dolóṣò kọ́lá nǹkan ṣàánú wa àwọn ọkùnrin ti di fáin bara ọ̀pọ̀lọpọ̀ ń jáde lóru kọ́lá nǹkan gbà wá babalámi àṣẹ wọn láṣìṣe tá a ṣe ni wípé wọn nígbà tí wọ́n dá òṣèlú kalẹ̀ bàbá làwọn sì ń ṣe ìkìlọ̀ ńgbà náà wọn láwọn èèyàn ń ta ọ̀rọ̀ àwọn dànù mo ní lọ́nà wo bàbá wọ́n ní wọ́n ń tọrọ àwọn dànù ni àwọn sọ fún wọn àwọn sì láyọ̀ ń kálukú ṣùgbọ́n àwọn ọ̀gbà nísìn a ní a fẹ́ dìbò a ní olóṣèlú ló wù wá ìjọba ológun tí wọ́n ń ṣe wọn ò ṣe dáa ìjọba ara wa ń ta wá ìjọba ara wa ń tiwa a mọ̀ ṣe lórí ara wa onítòlóṣèlú bàbá ní kò sí tọ́ba dínú ẹ ọ̀dà gan ọlọ́run nífẹ̀ẹ́ sí i torí pa mi á rí ètò ara wa mú gbọ́. bàbá wa làwọn ń sọ nígbà náà wípé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ àáfàá mùsùlùmí ẹ̀tẹ́ ti yín ẹ̀yin tẹ́ ẹ jẹ́ àáfàá kìrìsìtẹ́nì pásítọ̀ ẹ̀tẹ́ tí ẹ̀yin tẹ́ ẹ jẹ́ babaláwo ń dìfá ẹ̀tẹ́ tí ẹ̀yin ni ẹ bọ́ síbi òṣèlú ẹ̀yin ni kẹ́ ẹ bọ́ síbi òṣèlú ara yín ni ká ti yan pírẹsidẹ́ǹtì ara yín ni ká ti yan fáìsì ara yín ni ká ti yan gọ́fúnà ara yín ni ká ti yan house of senate ara yín ni ká ti yan house of rep ara yín ni ká ti yan kánsílọ̀ gbogbo oyè tí ń bẹ́ẹ̀ bí òṣèlú pátá kọjá pé láàrin ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹni tá a tún lè fi kún yín ni àwọn lecturers àwọn tí ń kọ́ àwọn ọmọ lẹ́kọ̀ọ́ tí ń kọ́ àwọn bàbá lẹ́kọ̀ọ́ tó ti nírìírí àwọn látó lè fi kún yín ká ẹ jẹ́ oríṣi mẹ́rin ìyẹn àáfàá mùsùlùmí àáfàá pásítọ̀ babaláwo àtàwọn lecturers ẹ̀yin ni ẹkún di òṣèlú ọpọlọ ti yín pé làákà yìí wà ẹ sì bẹ̀rù ọlọ́run gbogbo yín wá yarí ń jọ́ kìíní àná yìí pé bàbá mi ni wọ́n hólé àwọn ni bàbá mi ni wọ́n hólé àwọn ni pé ọ̀rọ̀ rédèrèdè wo ló ń sọ yìí ọ̀rọ̀ rédèrèdè wo náà ń sọ nígboro ẹnu wọn náà wo ti ń jáde lẹ́nu ẹ sọ̀rọ̀ wọn á ṣeréètì kí pásítọ̀ ọmọ ṣòṣèlú káfà mùsùlùmí ọmọ ṣòṣèlú kí babaláwo ọmọ ṣòṣèlú kí lẹ́jọ̀rọ̀ ọmọ ṣòṣèlú sọ fẹ́ sọ wọ́n ló ń jìbìtì ni sọ́ọ̀mọ̀ kó ṣèlú ọ̀dà sọ́ọ̀mọ̀ wípé irọ́ ni wọ́n ń pa ń bi òṣèlú sọ́ọ̀mọ̀ pé jìbìtì wọ́n ń lù ń òṣèlú sọ́ọ̀mọ̀ wípé àwọn olóṣèlú ní máa pààyàn àwọn ló kó boko haram wọ̀lú sọ́ọ̀mọ̀ páwọn olóṣèlú ní máa jíwó ni sọ́ọ̀mọ̀ páwọn olóṣèlú ní ń fìyà jẹ gbogbo aráàlú tí wọ́n kó ẹ̀tọ́ wa lòkè òkun tí wọ́n ò ní rí gbà mọ́ tí wọ́n mọ̀ páwọn olóṣèlú iná ilé máa da ìlú rú wọn kò tọ́gì wọ̀lú ni wọ́n wá ní kí àwọn àfọ́ wa ṣe káwọn pásítọ̀ ṣe kí babaláwo ṣe káwọn lẹ́kítírọ̀sì wa ṣe sọ̀rọ̀ gidi ló ń sọ nígboro ẹnu. sí ọ̀rọ̀ gidi ló ń sọ nígboro ẹnu bàbá mi lójú ti àwọn wọ́n láwọn dorí kodò ara àwọn mẹ́hẹ̀ẹ́ bí adìyẹ tó kó mi àwọn wá ba tútú wọ́n ní gbogbo wọn wá ń wẹ ọwọ́ sáwọn lórí báyìí wọ́n wá ń wẹnu sáwọn lórí wọ́n lọ́rọ̀ táwọn wá sọ ń jọ́ kínní àná sọ tí nǹkan ní sẹ̀ yìí ìgbà fáà bá yarí tó lóun òṣòṣèlú tí pásítọ̀ yarí tó lóun òṣòṣèlú tí babaláwo yarí tó lóun òṣòṣèlú táwọn lẹ́kítọ́rọ̀sì tó nímọ̀ tọpọlọ wọn pé tí làákàyè ń bẹ tọgbọ́n ń bẹ tọ́pọ̀ àwọn ni ń kọ́ àwọn ọmọ wa jáde tí wọ́n fi ń dèèyàn tí wọ́n láwọn kọ̀yìn sóṣèlú ẹ wá kó agbára láwọn jàgùdà lọ́wọ́ ẹ gbé machine gun láwọn ọ̀dájú lọ́wọ́ ẹ wá kó ìbọn ẹ kó ọta rẹpẹtẹ ẹ kó rọ́kẹ̀tì ẹ kó bọ́ǹbù ẹ wá kó láwọn àwọn aláìláàánú ẹ kó léwu gan lọ́wọ́ ẹni kan máa ṣèjọba lé wa lórí. ẹni ẹ̀ wo ibi tó já sí bàbá mi wá jèrè ọ̀rọ̀ lára wọn. ìgbà wá dáyé tó níyìí bàbá mi wá há ìjọ wọ́n wá kónú agbádá wọ́n wá yan lókè wọ́n yan lọlẹ̀ wọ́n nígbà táwọn ń wí fún yín jọ́ kínní àná ṣe gbọ́ ṣé bẹ́ẹ̀ ń wẹnu lé àwọn lórí ńjọ́ náà ni táwọn ká tútú balẹ̀. bí adìẹ tó kónú omi wọ́n ní ló fa ìyà tí ń jẹ wá wọ́n ní ló fa ebi tí ń pa wá wọ́n ní ló fa àìríṣẹ́ fáwọn ọmọléèwé ló fa àìríṣẹ́ fáwọn oníṣẹ́ ọwọ́ ló fa ìtajà fáwọn oníṣòwò. wọ́n ní táwọn wí fún yín jọ́kìnní àná tẹ́ ẹ̀ gbọ́. wọ́n ní lọ́fà táwọn àgbẹ̀ fi ń jẹ̀yà lóko àfikọ́ làwọn ṣàánú àgbẹ̀ ìjọba ló yẹ kó kó katakata lẹ̀ lọ́fẹ̀ẹ́ katakata tí wọ́n fi plough, katakata tí wọ́n fi kọlẹ̀ katakata tí wọ́n fi gbin àgbàdo katakata tí wọ́n fi áfẹ́sì ọkọ̀ tí wọ́n mọ̀ lọ fi kó nǹkan èrè wá láti inú oko wá sọ́jà wá sínú ilé wọn ìjọba ló yẹ kó gbé lẹ̀ lọ́fẹ̀ẹ́ wọ́n ní yá padà yé yín o. yóò yé yín bàbá mi ní sọ bẹ́ẹ̀ kì í ṣèmi o wọ́n ní yóò padà yé yín bébí bá pọ́ yín tẹ́bi san yín lórí wọ́n lè bí gèè yọjú wọ́n ní màdúngùrì lè bí wà fúlẹ̀ tirẹ̀ lọ́ràn dẹ́kọ̀ọ́ tára ń tan kálukú wọ́n lè bí gangan ò tíì dé kọ́lọ́mọ́jà rọ́rọ̀ ebi bàbá mi ló wí bẹ́ẹ̀ o bàbá mi ló sọ bẹ́ẹ̀ bàbá wa ní táwọn ń wí ní táwọn tẹnumọ́ ń jọ́ kínní àná nísìnyí ibo ń kígbe Biafra ibo ń kígbe Biafra báwọn fẹ́ dá dúró Yorùbá ń kígbe Yorùbá nation wọn láwùsọ kígbe nǹkan kan àwọn dúró tìbọntìbọn ti machine gun ti machine gun tọ́tatọ́ta tọmọ ogun sì wà kódà bí bàbá mi sọ pé ká má jẹ́ yà wá lẹ́nu o. nínú àwọn ọmọ ogun tó dúró nàìjíríà yìí gangan ká mọ̀ pé yorùbá ń bẹ lára wọn o mo níbẹ̀ ni bàbá mi wọ́n ní ká pé ibo ń bẹ lára wọn o mo níbẹ̀ ni bàbá mi wọ́n ní ká mọ̀ pé haúsá ń bẹ lára wọn mo níbẹ̀ ni bàbá mi wọ́n láwọn middle belt náà bẹ́ẹ̀ ń bẹ rẹpẹtẹ mo níbẹ̀ ni bàbá mi mo láwọn ẹ̀yà mẹ́rẹ̀ẹ̀rin yìí gangan ni wọ́n máa gbógun ti ẹ̀yà kọ̀ọ̀kan tó bá lóun ọ̀yà mi ti balẹ̀ ibẹ̀ lára mi ti balẹ̀ ọwọ́ jẹ́ wípé ọmọ náà làárán síná wọ́n là ń wò wọ́n ni pé wọn ò gbọ́n pé wọ́n gọ̀ wọ́n ní gbogbo òbọn tá a ní machine gun tá a ní ọta tá a ní gbogbo ẹ̀ wọ́n ti kó lọlẹ̀ haúsá tí wọ́n bá mú àwọn olè lónìí tí wọ́n gbàbọ́n lọ́wọ́ wọn tí wọ́n gbọ́ta lọ́wọ́ wọn kò ní dúró lẹ̀ ibo tápẹ́lẹ̀ ibo wọn ti bú wọn bá ìjẹ́ pé ilẹ̀ yorùbá wọn ti mọ kò ní dúró nílẹ̀ yorùbá ilẹ̀ haúsá wọn ń ru gbogbo ẹ lọ. wọ́n ní bàbá tiẹ̀ wá ní ẹ fẹ́ dá a lẹ̀ gan-an ẹ fẹ́ pò lágídí ọjọ́ mélòó lẹ́mọ̀ fi wówó tẹ́ fi ràbọ̀ tẹ́ fi rọta. wọ́n níbi tá àti kíyè sọ̀rọ̀ táwọn sọ́njọ́ kìnínní àdánù fa wọ́n tó bá jẹ́ pé àáfàá mùsùlùmí pásítọ̀ babaláwo àti lẹ́kítọ́rọ̀sì la kún ó sọ̀sẹ̀lú tí wọ́n sì gbà ń gbé níjọ́ kìnínní àná wọ́n láwọn ó ti fi ètò tó kíní yìí wọ́n pín dọ́gba wọ́n pín déédéé èyí tí ó dùn ní ó dùn ní èyí tí ó dùn ní dùn ní èyí tí ó dùn ní yorùbá yóò ní yorùbá èyí tí wọ́n sí middle belt wà ń èyí tí wọ́n pín yíká orílẹ̀ kó wọn ni yóò wà ń tá a bá wá wọn lọ wọn ní bá dìjà òǹkàlùkù ó dìrọ̀ ni fèsì ara wa arógun wọ́n ní eyi gbogbo nǹkan ogun pátápátá gbogbo nǹkan ogun tá a ní wọ́n ti kó lọ́dẹ̀ àwùsọ̀dọ̀ wọn lọ́wọ́ Ìgbò wa ń kígbe Biafra Yorùbá ń kígbe Yorùbá nation àwọn ò kígbe nǹkan kan ẹni ọba wa bìrì ọlọ́hun lọ bàbá mi ní ń sọ bẹ́ẹ̀ o bàbá mi ní ń sọ bẹ́ẹ̀ bàbá mi sì láwọn ń pàkíyèsí yín sí i látẹ̀yìn gbogbo ẹ̀yin tẹ̀ ń họ fóṣèlú ikọ̀ yẹn kẹ́ ẹ họ. Eyin ló yẹ ká ẹ ṣòṣèlú orí tiyín pé làákàyè ń bẹ fún yín àwọn tẹ́ ẹ gbẹ́gbọ́ ilé lọ́wọ́ yìí ò o àwọn ò sì dẹ́mi èèyàn mà àfi kọ́lọ̀ ń kọ́ sànú wa ká sọ àárín ìní ká gbé dúró torí pé tàbá ní ká máa sọ lẹ́yìn fẹ́ kí fíìmù yìí ó gùn ká wò sókí ká pò lórí ẹ̀ ká tí yorùbá nation wáyé yorùbá nation ni o yorùbá nation ni o àádádúró ni o àádádúró ni o gbogbo wa ló wù gbogbo wa ló wù torí wípé èmi ti rò ń gbà yẹn pé tí yorùbá bá dá dúró láyè rẹ̀ tí haúsá dá láyè rẹ̀ tí ìbò dá láyè rẹ̀ àkọ́kọ́ ni wípé aróòtù wá aróòtù ó kálukú ìyíùn làkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ni wípé àsọyé àgbọ́yé yọ wà fédè kọ̀ọ̀kan ìgbẹ́pẹ́dì ara wọn náà ni tí mo bá ní kedú àwọn yòókù ó ní kedú kìí dì tí haúsá bá ní ìnákúáná òun yóò ní tí wọ́n fi dá lóhùn tí yorùbá bá bá ní ẹ káàárọ̀ ẹ jíire o ó ní tàbí dára wa lóhùn ìṣesí ìwọ bára wa mu ọ̀rọ̀ ọwọ́ bára wa mu làákà ìwọ sì dọ́gba bákan náà ó ń kálukú ó rí orílẹ̀-èdè rẹ̀ tò ẹnu ó sì kára wọn ara àǹfààní tó wà mẹ́lẹ̀ ní sọ o ẹlẹ́ẹ̀kẹta ni wípé tá a bá ilé dá dúró lọ́tọ̀ọ̀tọ̀ a mọ léra wa níbi oríire ẹ̀bí mi pé tí orílẹ̀ Yorùbá tí mo mọ̀ wípé ọpọlọ ń bẹ lórí wa ta ba e se jáde wa kan se jáde tí ibo bá e rí ti gúrò pé mọ́tò ọ jáde lọ́dún tí ń bọ̀ ibo náà ti bẹ̀rẹ̀ bí wọn bá n pa àwọn òyìnbó wá àwọn rẹ̀ lẹ̀ gbọ́ àwọn náà bọ sókè ọya wọn lọ rẹ́ǹtì àwọn òyìnbó oríire ń gòkè àbí ògùnkè kò ní sẹ́ni tí ó wòra wọn. ẹlẹ́ẹ̀kẹrin orílẹ̀-èdè gbọ́dọ̀ dúró síim ó gbọ́dọ̀ fẹsẹ̀ tilẹ̀ dáadáa táwa bá ṣe ń họ́dà nǹkan ẹ̀kún ogun láti dáàbò bóra wa táwọn Ìgbò náà bá ń gbọ́ ẹ̀rú ọmọ bà wọ́n pé bíjà bá ṣẹlẹ̀ àbórí àwọn àwọn náà mọ̀ ara tiwọn. haúsá náà mọ̀ra tiẹ̀ kọ́lọ̀ mọ̀jẹ̀ arógun. ẹlẹ́ẹ̀karùn-ún àwọn tí ń kọ́ àwọn ọmọ wa léèwé àwọn lecturers àwọn teachers àwọn mistress bí ìjọba yorùbá nation bí bá ṣe ń kó wọn lọ lóyìnbó ti ń kó wọn lọ kọ́ọ̀sì ti ń lọ ra ọpọlọ kọ́pọ́ ọpọlọ kún wọn tí wọ́n ń dá wọn padà tí ń kọ́ àwọn ìbò náà wá tí ń kọ́ àwọn ọmọ wa ní tẹkinọ́lọ́jì ní sáyẹ́ǹsì ní gbogbo ẹ̀ lóríṣiríṣi ní kọ̀máṣíà ní gbogbo ẹ̀ tí wọ́n ń kọ́ wọn àwọn ibo náà mọ̀ garùn wò wá wípé ilẹ̀ yorùbá mọ̀ ti ń tẹ̀síwájú àwọn náà dáwọ́lé ilẹ̀ haúsá náà dáwọ́lé yóò wá jẹ́ wípé a jowú ara wa fún nǹkan rere a máa jowú ara wa ni fún nǹkan rere ẹlẹ́ẹ̀kẹfà tá a bá ti wá gbọ́ wípé àbíjà bá ti ṣẹlẹ̀ àwọn haúsá bòròró fúlàní wọ́n mú yorùbá balẹ̀ lórílẹ̀‐èdè wọn wọ́n ó ṣe òfin ìwọ tó bá ṣe báyìí báyìí ni wọ́n ṣe ọ́ ìwọ tó bá ṣe báyìí báyìí ni wọ́n ṣe ẹ́ gẹ́gẹ́ bí òfin mẹ́kà ọ̀ ń jalè wọ́n mú ẹ wọ́n ń gé ọwọ́ kan ni ó tó ń jalè wọ́n mú ẹ wọ́n ń gé ọwọ́ kejì bọ́bá ya ara rẹ̀ ọ̀balẹ̀ irú òfin bí ọ̀wà wà láti gbéra fún Ìgbò lórílẹ̀‐èdè rẹ̀ láti gbéra fáwúsá kó a máa dalẹ̀ Yorùbá rú yọmọ balẹ̀rù pé tí wọn bá pa òun wọn lè gé òun lọ́wọ́ tí wọn bá wá gé òun lọ́wọ́ ó lè jẹ́ pé wọn lòun ó kú sí tọ́wọ́ bá ti lè ba ẹnìkan bóyá ní Haúsá ni tí Yorùbá lọ dàbẹ̀rú tàbí Ìgbò lọ dàbẹ̀rú bóyá ilẹ̀ Ìgbò ni táwùsà lọ dabẹ̀rú tí Yorùbá lọ dabẹ̀rú bóyá ilẹ̀ Yorùbá ni tí Ìgbò wọlé lọ́nà burú táwùsà wọlé lọ́nà burú tọwọ́ tẹ̀ wọ́n síkún tí wọ́n gé wọn lọ́wọ́ tí wọ́n kó wọn sẹ́wọ̀n tí wọ́n faṣọ péńpé roko ọba àwọn yòókù ọ̀fara wọn létí orílẹ̀-èdè àlàáfíà wọ gbogbo orílẹ̀-èdè wa ní síkún kò sẹ́ni tó fẹ́ kú kò sẹ́ni tó fẹ́ dá láàbò ara ara àwọn àǹfààní tó wà ń bẹ̀ nù tá a bá lè pín àǹfààní tó wà ń bẹ̀ pọ̀ bí bàbá mi ṣe ń ṣàlàyé o bí bàbá mi ṣe ń ṣàlàyé wọ́n ní pàtàkì jùlọ wọ́n ní corruption àjẹbánu wọ́n lájẹbánu wọ́n ní yóò kú ò pátápátá torí wípé ẹnu ọ̀kara wa owó tó sì wà ní òní pọ̀ yanturu bíi tó orílẹ̀-èdè tá a wà yìí owó òun ó ṣe mójútó ó ń kálukú ó sì mọyé rẹ̀ ẹni tí ọba wa tọwọ́ bọ̀ tí ó lọ wọn ṣàjẹbánu ó ti mọ̀ pé òun rẹ́dì láti fara gbọ́ta wọ́n ní kò ní sẹ́ni tí ó jíwó o bíi tayé jọ́hun wọ́n ní kò ní sẹ́ni kankan tí ó súnmọ́ di olè wọ́n láwàá rí wípé bí ìbò bá ti ṣòfin lọ́dọ̀ tiwọn táwùsá bá gbọ́ àwọn náà ó ṣerú rẹ̀ tí yorùbá nation náà bá gbọ́ àwọn náà ṣerú ẹ̀ ìlú ọ̀wá túbà ìlú ó gbogbo tí wọ́n ń ṣe ń lu òyìnbó pátá gbogbo àwọn nǹkan oríire nǹkan mèremère tí àwa ń rí tà fi ń sá lọ ọ̀dọ̀ wọn gbogbo ẹ̀ lánàá wá sí lọ́dọ̀ tí wá ń bí yóò wá jẹ́ wípé àwọn òyìnbó náà wà máa garùn wọ́n máa wò wá wọ́n máa sá wá bí ẹ wo àárín yẹn bí wọ́n ṣe wá ń wọlé bó ṣe wù wọ́n tẹ́lẹ̀ wọ́n máa gbàwé wọlé ni àmọye àwa tá a wà ń lù ú àmọye àwọn tó wá kún wa kí nìdí kí ni tó gbé wọn wá tẹ́ fi wo orílẹ̀-èdè wa gbogbo ó ní tùmọ̀ kò ní dí kò kò ní rí bọ́bọ́ wọ́n ṣe rí sí yìí tọ́jọ́ pé àwọn ọmọ orílẹ̀-èdè míì gan jù wá lọ táwọn míì gan tẹ̀ ti gbàwé ọmọ ìlú wa tẹ̀ ti ń ṣàǹfààní lù àǹfààní tó wà ní ká dádúró pọ̀ gan fa tí bàbá mi ń ṣàlàyé bàbá mi ṣàlàyé ilẹ̀ kún bàbá mi ṣàlàyé ìtọ́fẹ̀ẹ́ tán lẹ́nu wọ́n ní Chief Sunday Adéyẹmọ Chief Sunday aka ìgbòhoṣà wọ́n ní bàbá yìí gbìyànjú wọ́n nígbà tó tá a fi bẹ̀rẹ̀ wọ́n ní kò yí ọ̀pọ̀lọpọ̀ wọ́n ní kò yí ọ̀pọ̀lọpọ̀ ṣùgbọ́n ìsìn ibi táwọn olórí wa bá wa dé ó ti yí òǹkálukú wọ́n ló ti yí òǹkálukú àdúrà ni wọ́n ń ṣe fún ti Sunday Adéníyì Adéyẹmọ aka ìgbòhoṣà gbogbo èèyàn ló ń ṣàdúrà fún báyìí ṣebí ìjà wa ní ń gbé e ṣebí kó lè dáa fún wa kílù ó lè dẹrùn kílù ó lè tùbà kílù ó lè tùṣẹ́ tá a bá dá dúró lọ́dáa jù láàfin bọ́núyà tá a bá dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tá a fi wọ́ọ́rọ́wọ́ pín tí ò sógun tí ò síjà tí ò sí fìtínà tí ò síkùn sínú wọ́ọ́rọ́wọ́ la pín kóńkálukú ọ̀nà lálàáfíà èrè tí bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí wọ́n pín lórí gbèsè tí wọ́n ti fi wá jẹ kalẹ̀ kí wọ́n pin lórí ohun kálukú kó kálukú ọmọ bá yí ó sì wá le tó bá wọn. àwọn eléyìí ń tàn wá ni o bàbá mi lọ sọ bẹ́ẹ̀ o wọ́n ní wọ́n ń tàn wá ni àwọn ìjọba tí ń ṣe yìí àtàwọn ìṣe tó ń bọ̀ lẹ́yìn wọn wọ́n lẹ́tàn gbogbo ẹ̀ àtàwọn tó ti ṣe sẹ́yìn àṣà àwọn tó ti ṣe níjọ́ ǹjọ́ òun ẹ̀ mọ́ sì mí gbọ́ o àwọn tó ṣe sẹ́yìn láìpẹ́ yìí là ń sọ o wọ́n lẹ́tàn gbogbo wọn wọ́n lẹ́tàn pátápátá ni tara wọn nìkan wọ́n mọ̀ tá a bá wá fọkàn sí wípé yọ̀ọ̀dà yọ̀ọ̀dà yọ̀ọ̀dà wọn ní bá a ṣe máa sọnù títí tí yóò fi dá agbádá dábù bá sókàlùkù lára tẹ́bi ó fi wá wọ̀lú bámbám wọn láti kájọ ronú kájọ ronú kájé wọn mọ̀ wípé ká pín ńlọ́dà kìí ṣèjà ká pín wọ́rọ́wọ́ lọ́dà ká pín wọ́rọ́wọ́ ìlọ́dà kéku ọ̀nà bí eku kẹ́yẹ ọ̀nà bí ẹyẹ kádàn ọ̀nà bí àdán kóńkálukọ́ dádúró láyé ẹ̀ kó ṣèjọba láyé ẹ̀ kéde wọn jọra wọn wọ́n lè yín náà wò ó ẹ̀yin náà wò ó káfílà káyìí ká gbé bàbá mi ní sọ bẹ́ẹ̀ o wọ́n ní kéèyàn ra kùkú ńlá kalẹ̀ kó wá mú tòlótòló kó jù nù kùkú kó mẹ́yẹlé kó jù nù kùkú kó mádì àkùkọ kó jù nù kùkú kó mẹ́yẹ ẹ̀gà kó jù nù kùkú kó mú àṣá kó jù nù kùkú kó mú kowé kó jù nù kùkú kó mú eh, ẹ̀lúùlú kó jù nù kùkú gbogbo àwọn ẹyẹ pátá kó wá kó wọn nù kùkú papọ̀. ó ti kùkú wọ́n fi kọ́kọ́rọ́ wa lẹ́nu kọ́ wá dán oúnjẹ bẹ́ẹ̀ lẹ̀ lọ rẹpẹtẹ wọ́n ní lẹ́yìn oṣù kan oúnjẹ tó tó wọn jẹ fóṣù méjì kọ́dà nu rẹ̀ tí wọn ò lè jẹ tán bí wọn báyìí ti ń yàgbẹ́ tí wọ́n ń su yóò máa bọ́lẹ̀ sálẹ̀ kùkú kò lè bóúnjẹ wí omi ti wà ń bẹ̀ wọ́n ní lẹ́yìn oṣù kan kọ́ padà wá kó wá wòye àwọn tí ó bá ń bẹ̀ bàbá mi lọ sọ bẹ́ẹ̀ o bàbá mi lọ sọ bẹ́ẹ̀ wọ́n nígbà tó bá padà wá wọ́n ní yóò bá eegun àwọn kan nínú kùkú eegun yóò wá wò wípé òun ò kó eegun sínú kùkú àgbàdo jéró ọkà bàbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lòun kó sínú kùkú kí wọ́n máa jẹ àtomi àṣá yóò ti pa gbogbo ẹdìẹ tán ẹyẹ àṣá yóò ti pa gbogbo ẹdìẹ tán. àsákùkù náà ò ní kere gbogbo àwọn òròmọdìẹ ó di pípa jẹ bí wọ́n ṣe máa múra wọn lẹ́yọ kọ̀ọ̀kan nu bàbá mi ní bí yan yé mi òun tún ṣàkàwé mi mo ní bàbá bàbá mi ní kéèyàn lọ nú gbó wá lọ dá sùúrù kalẹ̀ kọ́ odi mo ní kí ni à ń pè lóde bàbá mi ní fẹ́ǹsì fẹ́ǹsì tó gan kò tó sì nípọn tí wọ́n bá sọlù tí ò léwó ó ní kọ́ wá mọ́ yíká kọ́ wá ṣe géètì àràmàǹdà géètì bàǹbà tẹ́lẹ̀ kó kankan ò lè kọlù kún ó sì tún ò sí lè fò ó wá ní kó kó gbogbo oríṣi ẹranko tí ń bẹ láyé pátápátá kó wá kó wọn sójú kan gbogbo oríṣi ẹranko tí ń bẹ láyé pátápátá kó wá kó wọn sí ojú kan kó wá ti géètì kó wá kó oúnjẹ lẹ́ẹ̀bẹ́ bíbà oúnjẹ tí wọ́n lè jẹ láàrin bíi ọdún mẹ́wàá tí ò ní tán kọ́ wá kó lẹ́ńbẹ́ kọ́ wá ti géètì pa kọ́ wá padà lọ́bẹ̀ lẹ́yìn ọdún márùn-ún kọ́ lọ wo tí ọba ń bẹ̀. bàbá mi fi ń yé mi wípé tọ́ bá débẹ̀ yọ kábàámọ̀ o wọ́n ní yọ kábàámọ̀ mo á nírú àbámọ̀ o bàbá ṣé báwọn ẹranko ti pọ̀ sí ni tí wọ́n ti bímọ wọ́n ní kéé pé wọn ò ní bímọ. àwọn tí ó bímọ pọ̀ rẹpẹtẹ báwọn kan bá ṣe ń bímọ ọmọ tí wọ́n ń bì ní oúnjẹ ni fáwọn kan mo ní ha bí ibò bàbá bàbá níbẹ̀ làbí ni ìgalà tó bí ọmọ oúnjẹ kìnìún ni èkùlù tó bí ọmọ oúnjẹ ìkòkò ni kìnìún gangan tó bí ọmọ tọ́ba kẹrẹ̀ ẹkùn òfìsí oúnjẹ tí ebi bá pa kìnìún gidi tí ọ̀rẹ́ ẹranko tí ó jẹ ìṣeéṣe kó jẹ kékeré nu wọn bàbá mi ló sọ bẹ́ẹ̀ bàbá mi wá ní gbogbo ẹ̀fọ̀n tó wà ń bẹ̀ pátá wọ́n lẹ́nu kú ilẹ̀ tó ti kéjì yẹn ló gbé wọn sí torí wípé àwọn kìnìún àwọn ẹkùn wọn ò ní oúnjẹ méjì tí wọ́n fèsì ju àwọn ẹranko ràbàtàràbàtà yìí lọ wọ́n wàá hàn wọ́n lè mọ̀ débi wípé tó bá jẹ́ pé one million ni wọ́n nígbà tí bàbá fi ti géètì lẹ́yìn ọdún márùn-ún tí bàbá bá padà débẹ̀ yọ bẹ ìgúnlẹ̀ tí ó pọ̀ lọ ní rẹpẹtẹ àwọn kìnìún wọ́n ti mú wọn jẹ lọ rẹpẹtẹ egun ni ó pọ̀ ńlẹ̀ bí wọ́n bá ṣe ń bí ọmọ tuntun làwọn ọmọ fi ṣèfàjẹ tí àwọn ẹfọn bá ti ń bí ọmọ àwọn ẹkùn ọmọ fi ṣèfàjẹ àwọn kìnìún ọmọ fi ṣèfàjẹ àwọn àkókò ọmọ fi ṣèfàjẹ tí ìkòkò bá ń bí ọmọ àwọn kìnìún ọmọ fi ṣèbàjẹ́ àwọn ẹkùn ọmọ fi ṣèbàjẹ́ bá ń bí ọmọ àwọn kìnìún ọmọ fi ṣèbàjẹ́ àwọn ìkòkò fi ṣèbàjẹ́ wọ́n ní bí wọ́n ṣe yí wọn lọ nìyẹn bá sùúrù rẹ́rì ẹ̀ àtìyá àtọmọ yóò gbé fìyà wọ́n lẹ́ni tó ṣerú sùúrù bẹ́ẹ̀ débẹ̀ lẹ́yìn ọdún márùn-ún mo ní kò tí ì yé mi bàbá o ẹsẹ̀ tí wọ́n ń fi wá wé àwọn ẹranko wọ́n ní bẹ́ẹ̀ ni kì í ṣe pé àwọn ń pè wá lẹ́ranko wọ́n ní ká fi kìnìún ká fi wé àwọn haúsá bòròrò ká fi ẹkùn ká fi wé àwọn Ìgbò ká wá fi bó náà ń pẹranko tó dàbí màálù yìí ẹfọ̀n ká wá fi wé Yorùbá wọ́n ń ta bá wò ó jù lórílẹ̀‐èdè yìí àwọn òkè ọya ní ń pa wájú wọ́n láwọn ń kìnìún tàbá tún wá wò kejì táwọn náà lójú àánú òun làwọn gun ibo wọ́n tàbá wá wo ìkẹta táwa náà ń kanra wa pa wọ́n làwọn alẹ́fọ̀n wọ́n ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ la rí wọ́n tàbá tún wá wo àwọn middle belt wọ́n làwọn òkòkònú jẹgunjẹran ẹ̀rọ àríyàn so wọ́n láwọn tó so gbogbo wa papọ̀ rìsọ́ọ̀tì táwọn ń fẹ́ náà ní ṣẹlẹ̀ yìí ní táwọn fẹ́ kó ṣẹlẹ̀ ìran tí wọ́n fẹ́ wò náà ni wọ́n ti dá kalẹ̀ yìí wọ́n láwọn èdè tí ọ̀jọ́ra wọn tá a kó wọn jọ haúsá ọ̀jọ́ ibo ibo ọ̀jọ́ yorùbá yorùbá ọ̀jọ́ àwọn egede àwa kó ohun tí ọ̀jọ́ra wọn àwa kó wọn jọ sójú kan a ní kí wọ́n máa ṣe papọ̀ ntúláàsì àwọn ẹ̀yà tí ò jọra wọn àwọn àṣà tí ò jọra wọn àwọn ìṣesí tí ò jọra wọn àwọn ìhùwàsí tí ò jọra wọn àwọn àbáraẹnigbé bí wọ́n ti ń ṣe ètò ìgbéyàwó tí ò jọra wọn bí wọ́n ti ń ṣe ètò ìkọ́mọ tí ò jọra wọn àwọn kan rìn ìhòòhò àwọn kan bora tán àwọn kan bora lábọ̀. àwọn kan ń fi ẹ̀yìn ọrùn ru ẹrù àwọn kan ń gbé lórí àwọn kan ń fa ẹrù lọ́wọ́ ni wọ́n ní kéèyàn ó gbẹ́rù lórí ọ̀dà ìpẹ́lẹ́dà léèyàn gbélé ẹ wo gbogbo tí wọ́n kó papọ̀ àwọn kan kí wọ́n pa èèyàn ó dàbí gbà tẹ́ èèyàn bá pa adìẹ ni àwọn kan ń píríìtì wípé ẹ̀mí èèyàn gbọ́dọ̀ bọ́ látọwọ́ ẹnìkan àwọn nǹkan dúndùn yìí pé ni ò ní pààyàn o bọ́ tó bá pa mí màá pa ẹ́ ẹ wò á rí yẹn àwọn tí wọ́n kó papọ̀ yìí àwọn ẹlẹ́yà tó wà lórílẹ̀‐èdè yìí ẹ̀yà yìí ò jọra wọn rárá ẹ wá kó wọn papọ̀ lágídí ẹni kí wọ́n máa ṣe papọ̀ lágídí sọ wá lè jọra wọn kò lè jọra wọn ni ló bí Yorùbá nation ilà wá fi takú gbà ń lọ o kí ni yìí ò jọra wọn ó làwa fi ń pariwo wọ́rọ́wọ́ làá fi ń sọ lóhùn ẹ̀lẹ̀ àbá yín tò mọ́ ìyà yìí pọ̀ àwọn ọ̀dájú àlè pààyàn àwọn ọ̀dájú àpinjú débi wípé ká gbé àdá ká mọ sáyàn ẹ wá kó wa papọ̀ máwọn ẹranko ẹ wá ní kájọ máa sáyé lọ sọ wá ní rọrùn. iná bí yorùbá ṣan kìí ṣe pa àkànṣàdédé sọ wípé kìí ṣe pa àṣàdédé sọ wípé nàìjíríà yìí ọ̀dà kìí ṣe pa à orílẹ̀-èdè yìí jẹ́ kìí ṣe pa wo orílẹ̀-èdè yìí débi wípé àfi lórúkọ jẹ́ ṣẹlẹ̀ nínú orílẹ̀-èdè ìlà fi ń sọ̀rọ̀. la ń tá a bá wá wò dáadáa kí nǹkan tó bàjẹ́ jìnnà kí nǹkan tó bàjẹ́ débi wípé kò ní látúnṣe mọ́ rárá ọkàn ọ̀dà kápìn kájọ jòkó lẹ̀ papọ̀ ìjòkó àlàáfíà kájọ pín káyọ̀bẹ tí ká pín déédéé ká pín déédéé gbogbo àǹfààní tí ń bẹ ń bẹ ká kó síta ká pín lórí ara wọn déédéé. bí mẹ́ta láyà sí ni bí mẹ́rin láyà sí ni bí márùn lápín sí ni yorùbá nation lọ́kàn tèmi kí yorùbá nation dá dúró láyè rẹ̀ kí yorùbá nation dá dúró kọ́ńkálukú dá dúró láyè ẹ báwọn bá sì fẹ́ máa ṣe papọ̀ wọ́n lè máa ṣe papọ̀ èdè yìí ọ̀jọ́ra wọn àṣà yìí ọ̀jọ́ra wọn ìwọṣọ ọ̀jọ́ra wọn ìhùwàsí ọ̀jọ́ra wọn oúnjẹ tá à ń jẹ ọ̀jọ́ra wọn bá a ṣe ń ṣèjọ láàrin àdúgbò síra wọn kò jọra wọn àníyàn ń kálukú kò jọra wọn bá a ṣe ń ṣègbéyàwó láàrin àwa kò jọra wọn àwọn kan rí òòpọ́n bélé bí àwọn ṣe múra fásà tiwọn nu àwọn kan ní wọn ò gbọdọ̀ rárá obìnrin jojú rẹ̀ sóńsóń lọ wọ́n wọ gbogbo ẹ̀ lúra wọn ni lásà yorùbá kọjọ́ra wọn ẹ sì wá kó wa papọ̀ pẹ̀lú agídí ẹ jẹ́ fi sùúrù tó kínní yẹn já pin ẹ jẹ́ ká pin kéku ọ lọ bí eku kẹyẹ ọ lọ bí ẹyẹ yorùbá nation must stand ilẹ̀ yorùbá gbọ́dọ̀ dúró ilẹ̀ yorùbá ò gbọ́dọ̀ dúró ìyà pọ̀.

àwọn ò fojú èèyàn wò wá o wọn ò fojú èèyàn wò wá bàbá mi ló ń sọ bẹ́ẹ̀ bàbá mi lọ́rọ̀ ti dojú ọ̀rọ̀ ọ̀rọ̀ ṣe fi pamọ́ ọ̀rọ̀ ṣe fi pamọ́ ọ̀rọ̀ tó bá yẹ kéèyàn sọ ń gbangba tó ń bá lọ sọ́nu lẹ́kọ̀ọ́ lè nítumọ̀ ọ̀rọ̀ ti dojú agba mi o ó ti dé kedere kedere ti bẹ́ wò. ká pín orílẹ̀-èdè yìí gangan in the best solution ọ̀nà àbáyọ tó tò sí wọn? express ni fónkálukú ìlú ẹ̀wà túbà orílẹ̀-èdè otu ó tùsẹ̀ ẹyẹ ọmọ ké bí ẹyẹ lórílẹ̀-èdè ni o èyàn mọ fọhùn bí èèyàn gbogbo wàhálà yóò kú òun bẹ́ẹ̀ Boko Haram lọ́tún Boko Haram lọ́sì olè lọ́tún olè lọ́sì yóò kú òun bẹ́ẹ̀. aróńkàlùkù ọ̀bàlẹ̀ kò ní sébi mọ́ aráyè mójútó ra wa yorùbá nation lèmi ó ṣe o yorùbá nation lèmi ó ṣe o àní yorùbá nation làwa ó ṣe o yorùbá nation làwa ó ṣe o yorùbá nation lèmi ó ṣe o yorùbá nation làwa ó ṣe o orílẹ̀-èdè tó gbáfẹ́ tiwa ní orílẹ̀-èdè tó gbáfẹ́ tiwa ní orílẹ̀-èdè tó fẹsẹ̀ múlẹ̀ dáindáin tiwa ní a ní orílẹ̀-èdè tó ní focus tiwa ni bẹ́ẹ̀ ni yorùbá nation gangan lọ́nà yorùbá nation ò lọ́nà àbáyọ yorùbá nation gangan ló lè yọ wá nù yàtà wà yìí a ti kọ́ sínú ọ̀rẹ́dì ó kù bá a ṣe fẹ́ yọ bàbá mi ló sọ bẹ́ẹ̀ o wọ́n ní káwọn wá fa àwọn ọmọ yorùbá létí ni o wọ́n ní káwọn aràn wa létí <laughs> bàbá mi ló ń sọ̀rọ̀ o bàbá mi ló ń sọ̀rọ̀ wọ́n wá láwọn dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá pátápátá wọ́n láwọn dúpẹ́ lọ́wọ́ yín o pé bẹ́ẹ̀ ṣe ń bá wa bọ̀ látàárọ̀ ah! wọ́n níbi fíìmù yìí làwọn ti rí wípé Yorùbá lè ṣàwù gbogbo wa wípé ó wu gbogbo wa látòkèdélé àtọmọdé àtàgbà àtọkùnrin àtobìnrin àtoyúnnú ó láwọn ti rí kedere pé ó wù wá ẹ wá jẹ́ ká gbárùkù tira wa ẹ jẹ́ ká paná ọ̀tẹ̀ gbogbo bí ọ̀tẹ̀ bá wà gbogbo bí sínú bá wà gbogbo bí àìgbọ́ra ẹni yé bá wà gbogbo bí àwọn kan bá ti ń wò wípé kí ni kiri yóò làwọn kan ìmọ̀lẹ̀ làwọn kan òòṣà làwọn kan wọ́n ní kí gbogbo ọ̀ káńsù o ọmọ ìyá kan náà gbogbo wa nílẹ̀ Yorùbá o bàbá mi lọ sọ bẹ́ẹ̀ bàbá mi ní ká má fi tẹ̀sìn wọ́ o bàbá fẹ́ lálùyọ ká sì má fi ti ẹ̀yà wọ́ ipẹ́ nìkan Ìlọrin ló ti wá ẹnìkan Ọ̀yọ́ ló ti wá a lè bá àwọn ará ilé sàtò wọn ní kò sí ń bẹ o gbogbo àwọn nǹkan yìí láàyò kú o ń bẹ ẹnu ọwà kò ní Yorùbá Nation fi wáyé bàbá mi ló ní mọ kí gbogbo yín wọn wá ní kẹ́ ẹ tó lọ kẹ́ ẹ mọ́ gbàgbé o <laughs> wọn lẹ́yìn tẹ́ ń wo fíìmù tẹ́ ẹ sọ̀sìkíráìbù wọn ní kẹ́ ẹ sọ̀sìkíráìbù wọn nísàlẹ̀ fíìmù yìí ẹ wò ó ẹ̀rì tí wọ́n kọ sub surv subscribe wọn ní kẹ́ ẹ fi ká tẹ̀ ẹ́ yọ paradà yóò di subscribe yọ wá gbé abo kékeré kan sẹ́gbẹ̀ẹ́ ẹ fọwọ́ ti aago yẹn agbọ̀nyà wa pín sí mẹ́ta èyí tó wà lókè rẹ̀ tí wọ́n kọ awl tí wọ́n kún ẹ̀ ní funfun tàbí dúdú mi fóònù mi oníkẹ́ẹ̀fì kàtẹ́ ìyẹn ni wípé ẹ ti gba notification yẹn ní kété tí fíìmù bá ti ń jáde sórí youtube ọ̀dọ̀ yín ni ó ti kọ́kọ́ balẹ̀ wọ̀ <laughs> ẹ ṣe gan ṣe rí agbárùkù tira wa ní o ẹ má jẹ́ ká gọra wa o àwọn ọmọ yorùbá ẹ má jẹ́ ká gọra wa ẹ má jẹ́ ká gọra wa o a fọwọ́sowọ́pọ̀ ni tá a bá ti fọwọ́sowọ́pọ̀ kò sí wàhálà èmi sì mọ̀ pé ìfọwọ́sowọ́pọ̀ ti wà àgbọ́yé ti wà àsọyé ti wà ọ̀nà tá a fi wá gbà fáwọn ọ̀gá àwọn tọ́lọ̀ yíyàn lásìwájú wa amọ̀pá ti gbà fún wọn ká wá máa sinmi gbogbo rẹ̀ ó gbó ọ̀nà táwọn fi ràn wọ́n lọ́wọ́ tí kinní yóò fi rọrùn bẹ́ẹ̀ ni bẹ̀ bàbá mi ló sọ bẹ́ẹ̀ o wọ́n ní àwọn olóṣèlú yìí wọ́n ní kò sí nǹkan kan tí a fẹ́ ṣe fún wa wọ́n ní kò sálú baríkà kan tá a mọ̀ retí látọ̀dọ̀ wọn o ìtànjẹ gbáà ni wọ́n ń ṣe fún wa tí bàbá mi láwọn tó ń padà bọ̀ wá ẹ̀ wọ́n láwọn ń padà bọ̀ wá bí bá ṣe ń lọ wọ́n láwà pẹ̀lú ara wa wọ́n ní máa kí gbogbo yín <laughs> wọ́n ní máa kí yín ẹ̀ pé bábọ̀ sọ̀rọ̀ tó bá yìí rí ba bábọ̀ sọ̀rọ̀ tó bá yìí rí o ẹ rí i pé bàbá ṣe sọ̀rọ̀ tán ni bàbá sẹ́tì sẹ́mi wọn láwọn ń bọ̀ àwọn bá ti wọlé wọn ni máa kí gbogbo yín wọn ni máa kí yín pé ẹ kú àdó ti wà <laughs> wọn láti bẹ̀rẹ̀ wọn láwọn ń wò yín gbogbo bó ń kálukú ṣe ń tan tọ́sí sẹ́gbẹ̀ẹ́ tẹ̀ ń gbé láńtà tẹ́ ń gbọ́ gbogbo tá à ń sọ tájọ́ ń wúra wa kedere bàbá mi ni mo kí yín ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà fún gbogbo àwọn ọmọ Yorùbá ọlọ́lọ́run ní dalẹ̀ Yorùbá rú o wọ́n lóògùn òní wọlé yorùbá bàbá mi ló ní ma ṣàdúrà bẹ́ẹ̀ o ká ma sàmì àṣẹ wọn ní ń lé rere yọ tẹ̀ wá lọ́wọ́ ọlọ́run bàbá kó kú òlẹ̀ wọ́n lè bì pọ̀ lè bì yí pọ̀ ọlọ́run ní sọ o <laughs> bara system bara ọlọ́run gbogbo wa ọlọ́run wa wọn ní yín létí lẹ́ẹ̀kan sí o ní ẹ ẹ tó lọ o. wọ́n ní kẹ́ mọ láìkì fídíò ẹ mọ tẹ lọ́fà láìkì <laughs> wọ́n ní kẹ́ mọ ṣíà rẹ̀ gbogbo ibi tó yẹ kó dé kó kà wọn ìjọba yẹn gan lára kàn mọ̀ wípé kékeré kọ́ kọ́ dọ́dọ̀ president bàbá wa Tinubu kọ́ dọ́dọ̀ fáìsì kọ́ dọ́dọ̀ gbogbo àwọn governors kọ́ dọ́dọ̀ gbogbo àwọn senators house of rep gbogbo house of assembly gbogbo ẹ̀ pátápátá kọ́ dọ́dọ̀ wọn kó débi tó yẹ kó dé kó tún tayọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bàbá mi sún wọn ní kí wọ́n bá wa ṣíà rẹ̀ wọ́n wá ní ẹ̀ tó bá bá wa ṣíà rẹ̀ wọ́n ní ṣàdúrà báyìí <laughs> dóòkì tó ṣàdúrà báwọn tó bá wa ṣíà nǹkan ṣe àdúrà sí papọ̀ àṣírí wọ́n mọ̀ bù ọ̀dọ́ mọ̀ ńlá fún wa jíjẹ mímu wa kò ní nira àní rìnjọ tí ebi bá ń palẹ̀ bàbá wa mi bàbá mi fún gbogbo wa nìyẹn o àmì àṣẹ bàbá wa mi bàbá mi wá ní kí n ṣe àdúrà separate fáwọn tí ó subscribe fáwọn tí ń ṣíà ètò wa fáwọn tí ń tẹ love and like fáwọn tí ń tẹ kọ́mẹ́ǹtì tẹ́ ń kọ́mẹ́ǹtì gangan wọ́n ní jíjẹ pé mo ní òní nira àdúrà wọ́n mọ̀ gbà àní ṣìṣe àní bọ́jọ́ lọ́jọ́ lọ o ọlọ́run ní fi àìsàn gbé wa dè bẹ́ẹ̀ ni kò ní mú wa kò ní fà wá dáhùn tí ó mú wa lọ́wọ́ kò wá ní jẹ́ ká fọwọ́ ara wa síra wa àmì àṣẹ à ń padà bọ̀ wá bàbá mi ni mo kí gbogbo yín pa ń padà bọ̀.